أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي كان بعباده خبيرا بصيرا تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتن الغرب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما قال رب لما عشرتني عاما وقد كنت بشيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن نخيل له الشيطان فهو له قريب إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو الله سبحانه وتعالى الحمد لله هو جس الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله حمدا لك بعد له

àdánwò tọ́lọ́wọ́ fi kàn ti ní wípé kò ní mọ̀pẹ́ ní wọn ibi ọpẹ́ yìí pàtàkì tó ọmọnìyàn nígbà Ọlọ́hun subhanahu wa ta'ala tọ́sẹ̀dá wa tí ń pè fún dídá nínú ìyá bọ́lọ́wọ́n bá ní wàsíyà ìkíníwà ọgbọ́ tọ́lọ́pọ̀ sí fẹ́lìkọ̀ kan wá ọpẹ́ lọ́lọ́pọ̀ dùkìá lọ. wàwọ́ sọ iná ìsànà bí wá ìdẹ yìí. ọlọ́pàá ti kìlọ̀ fún mi yàn. ìwádìí lẹ́yìn nípa àwọn méjèèjì. وحمله وفصاله في عامين ọlọ́run ní àti olóògbé ẹ̀yìn sọ́lù àti ọjà lẹ́nu ọmọ fi àmẹ́yìn ọdún méjì náà àmìṣkúrì wàlúwàlì ilẹ̀ ìka ilẹ̀ ilẹ̀ ìmọ̀sí àwọn tí wọ́n kọ́ wa ní òfin ẹ̀sìn inú adàrí ni wọ́n ti mú pé bí òbí tó bímọ àbí tí ó fọnú ọkọ tó fọnú sí ìyàwó ẹ̀ nínú bọ́bá pò láyé tó ní sí ń bẹ nínú ìyàwó ẹ̀ àwọn tí wọ́n tó gún wọ́n láwọn ò lè ṣe sùúrù kí wọ́n kí ọmọ tàbọ́rọ̀ kọ́rọ̀ ọmọ lọ síwájú torí àsìkò èyí tí wọ́n fẹ́ mú bẹ̀ jù òun ni wípé wọ́n gbà wípé tí tó bá ọmọ yìí láàrin oṣù mẹ́fà tọkọ ẹ̀kú oṣù mẹ́fà ẹ̀kú àwọn a gbà pé ọkọ ẹ̀ tó kú olófoyún sínú àwọn tí ń pé oṣù mẹ́fà inú mi sì lò pé mú ọgbà táwà yìí àtàwọn tí mo jókòó tí àwọn tí ń tí a kọ́ wa tí ọ̀rẹ́ gbogbo lẹ́nu tí kò káàkà sí màtọ̀lọ́wọ́ lẹ́nu ẹ̀gbà mí mẹ́nu sẹ̀ríà kan tádájọ́ bá fẹ́ dájọ́ tó jẹ mọ́ sẹ̀ríà wọ́n pẹ́ kọ́ lọ rí àwọn tó wà nílà yóò lo òye wọn èyí wọn máa ṣẹlẹ̀ nígbà tí nínú ogún náà ni ó yóò tì í wọ́n fi yé wọn mọ̀ pé wọ́n fi ní kóńfà mùsùlùmí àyẹ̀pẹ̀ ní ọkùnrin àti ẹ̀pẹ̀ ní obìnrin gbogbo àmì méjèèjì ló gbé wáyé ohun tọkùnrin wá ohun tóbìnrin wá àwọn afẹ́ dájọ́ pé afẹ́ fún lógún sọ́kùnrin láàpẹ́ ni àbóbìnrin ogún ọkùnrin kò sì jẹ́ ogún ti obìnrin bó láti wá ṣe adájọ́ ṣẹ̀ríà yóò pẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ nígbà ọba sí fún sáré ìkan náà ní sẹ́mídéèjì tí Musa ní bá ti kọ́kọ́ jáde òun láti dájọ́ ìtọ́kùnrin tàbí ìdónìyàn tó bá jáde ní irinṣẹ́ ọkùnrin tọ́jọ́ rẹ̀ lọ́kọ́ jáde àápò lọ́kùnrin tó bá sì jẹ́ bí ti irinṣẹ́ tóbìnrin ìlú ti jáde àápò lóbìnrin tó bá wá ṣẹlẹ̀ wípé ẹ̀ẹ̀kan náà ni musa ń jáde láyé méjèèjì nígbà musa ń jáde ẹ̀ẹ̀kan náà ní ń jáde láyé méjèèjì ọ̀hún tádájọ́ ṣẹ̀rí àwọn ṣẹ̀rí pé yọ́ máa ló wo àkùsàrùmúnà kẹsìrátán wọ̀tàdàfọ́n èwo nínú iṣẹ́ méjèèjì tí musa rí jùpọ̀ ní ṣàpẹ́ iṣẹ́ ní ìsìnkú ìpòlùsẹ́ ẹ̀rẹ́ adájọ́ ṣẹ̀yà owó olùgbọ́rọ̀ òfin wà olùgbọ́rọ̀ tó ṣe wà tí ó lè sọ pé musa ní ti bí ní ọgbọ̀nà ẹnu kádájọ́ wà sọ pé kí wọ́n pe ìtọ̀ méjèèjì wọ́n pe ìtọ́ jáde níbi irinṣẹ́ tọkùnrin wọ́n pe òyìn tọ́ jáde níbi irinṣẹ́ tóbìnrin àwọn àgbélọ̀ lábọ̀ àlọ́ àlọ́ wọn. tàbí méjèèjì nídọ́ràn ara wọn àbọ̀tí ẹ bá fún wá fún wa òun ládájọ́ ṣẹ̀rẹ́ òun ti máa mú tí ó dá lórí rẹ̀ èyí tí wọ́n bá débẹ̀ òun lọ̀rọ̀ pẹ́ oṣù mẹ́fà òun la pé táàfì gbà wípé ẹni tó kú òun ló forí sí ìyàwó ẹ̀ wọ́n ní ti torí wípé ọlọ́run sọ níbi ìró ní amúlùwọ́n tí wọ́n lòó sàlátún na ṣáàrà ọgbọ́n ṣùní tí ń sí ọdún méjì níbò ní ọdún méjì àtúnṣù mẹ́fà níbò ní ọlọ́run sì ní wàlúwàlú dáàtù yorùbá àwọn aláàdàlúnà àìláìwà àmì ọlọ́run gbogbo ojúmọ́ tọ́kọ ọkọ ó sì ẹ̀sẹ̀ bí ma ní tí wọ́n bá dájọ́ wípé ẹ̀tù kọ́ra rí àwọn ìṣẹ̀lẹ̀ wà sọ fún ọkọ pé ọmọ rẹ̀ ó sì máa wà lọ́dọ̀ ìyẹ́ ọgbọ́dọ̀ fún lọ́n fún ọdún méjì bárùkù àrùn sí ìwé wa lẹ́yìn ọdún méjì tẹ́bà wá fẹ́ sí lórí ẹ̀ adájọ́ tó wò wọ́n wá níta abájọ ọdún méjì kó nínú ọgbọ́n oṣù tọ́lọ́ sọ tó fi ní kọ́mí èèyàn ó dúpẹ́ oore tó pè lọ́gbọ́n oṣù ṣẹ́mọ̀ tó tá a bá yọ ọdún méjì kú òun ọgbọ́n oṣù yóò oṣù mélòó oṣù mẹ́fà ó fẹ́ pé tọ́mọ bá ti oṣù mẹ́fà nínú yé ó lè wáyé ó lè wáyé èyí mọ́ bá débẹ̀ ní wípé ọpẹ́ ọlọ́run pàtàkì ẹ̀ òun lọ́kọ́ sọ fún wa nínà sí alákọ̀ọ́kọ́ pé anìṣkúrì anìṣkúrì tó bá fún ìyọ̀ ọlọ́run tí mo pè gbogbo ẹ̀dá rẹ bí mo ṣe ṣe yìí ọlọ́wọ́ àdúgbò fún ọ. aṣọ́gbò àbúwálù máa àwọn gbòmọ̀ ìbáṣì máa hmm. bí i sí àdátù ìdálọ́ ìwọ̀n náà. gbogbo pàtí èèyàn bá tún wá àlékún orin ibi ọ̀pẹ́ lèyàn ti lè lò Ànábì Dáúdù alayhi salatu wassalam ọ̀sọ̀ fọ́lọ́run nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ló fi bọ́mẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ọba mi èyí dúpẹ́ fún ọmọ ọlọ́run ló ti jẹ́ ọlọ́run dàbí ìgbà pọ́pẹ́ tí mo ń kú fún ọ mo tún fi ń tọrọ orin torí mo bá ti ń dúpẹ́ ló tún sí orin mi fún mi ọ̀dà bí gba pé mo tún fọpẹ́ yẹn ń da nǹkan lọ́dọ̀ ẹni ọ̀jọ́ pẹ́ nínú mi àárọ̀ ní tó wí ga ọ̀tún dúpẹ́ nù ọpẹ́ yìí tó tún wá bí àtúnṣe orí mi fún. àṣùkù àkùbẹ́lù náà àwọn ìtumú dá sí kò sọ́dọ̀ ẹ̀ka a lè máa wá kiri lẹ́yìn wa dúkọ́ náà wọ́n fún aláfọ̀ ọ̀pẹ́ lọ. bí ìsìyá العيادة عند الله والناس lọ́wọ́ àdúgbò fún ọ ẹ̀yìn Muhammad ìkí ọlọ́pọ̀ ọlọ́run kọmọ fásiwájú ẹ̀dá ẹ̀yìn àsàlátù wa torí àsìkò orí àyíká wà yìí àti sẹ́tàn ṣe yìí kódà bẹ́ẹ̀ yẹn fún mi ní sẹ́dún kan pé òun ni òfin ṣe wá sí ojú èyí kan mi láti mọ́ràn tí àwọn tí ó sì ṣe ilé ìsára wọn torí èyí táà ń ṣe yìí wọ́n yẹ bí yàn kọjá pé ló tẹ́ bí ó sì máa sọ pé lẹ́nu ọmọ ìjọba ilẹ̀ ìjọba lọ́pọ̀ ó sì máa sọ pé ó tó bí ọ̀sán ọmọ ọ̀rọ̀ mi yọ́sà yóò gbọ́nà ìdílẹ̀ yóò kọ̀ pé ọmọ ọ̀rọ̀ lílé torí èdè tó ń wá ìwé ìdèdè tí a ti sọ yóò àgbọ́ àwọn tẹni wọ́n kọ́ wa tí wọ́n rè wá gbọ́nà àlùbáríkà tá a bára wa yìí kìí sì ṣe èyí bá ṣe yìí onítùmọ̀ kankan nínú iṣẹ́ ọkọ̀dọ̀ tiwa bí ó ṣe pé iṣẹ́ tiwọn ìlọ́lọ́ fún àlùbáríkà sí iṣẹ́ wọn lọ́wọ́ àgbàdà sí. bàbá náà wò lọ́jọ́ orí èmi tí mo lóye ní òní ẹbí mi. ká sì wọ́n mi pé èèyàn kéwú kéwú nínú làkè. kò sí ìjọ ẹ̀fọ́ àwọn bàbá tí wọ́n fi kéwú. èyí tí bàbá mi fi kí àlùkùránù náà lásán ẹni ní ìfọdún mẹ́ẹ̀ẹ́dógún kí àlùkùránù náà. tí òkú òní ni ẹ̀ mo ní bàbá kan etí etí sí àwọn àbá wa ní wọ́n dèrò lójú bàbá wọn sọ ara wọn fún mi nígbà mò ń kí wọn fún wa bàbá wa ìjẹ́ ààrẹ mùsùlùmí ilẹ̀ wo wọ́n ti bá ìjà mọ́ lọ nígbà tó ti pẹ́ kí ètò ẹsẹ̀ kú yìí tó jẹ ààrẹ bàbá yìí wọ́n sọ fún mi pé ọmọ mi mo ní náà àwọn èmi náà kẹ́kù mo ní ẹ̀rọ alẹ́ wọn máa kí wọn wá ẹgbẹ́ òkè tẹ̀kùjẹ́rì tẹ̀kùjẹ́rì wọn mọ̀ máa àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ fún mi kọ́ wọ́n ní ṣùgbọ́n wọn fẹ́ sọ fún mi pé ìjọ máa wọn sáré ké ilà fẹ́ sọ tẹ̀kùn mo dẹ̀ sọ kó sì rí náà láǹfààní wọ́n láwọn kẹ́wọ́n débi ìyìnmí wọ́n wọ́n pé màmá ẹgbẹ́ pọ̀ tó yìí wọ́n yóò bá lè kẹ́wọ́n débi nígbà bàbá wà gbé ìlú jáde fún mi wọ́n nígbà táwọn wá tó lé mi pé àyátúbì lámà àyátúbì lámà ní àyátúbì látún àlámúbì láàkárí àlámúbì lọ́yàrún wọ́n lọ́wọ́ sí ma pé kẹsẹ̀ gbogbo ń tẹ́ bá kọ́ lọ́gbọ́wá kọ̀rọ̀ lọ bá ti ọ̀rọ̀ lọ́gbọ́ wọ́n ní káwọn wà wọ́n nígbà táwọn bá wá ń káwọn pé àyà tó bì lámàrí ìsẹ̀mí tí ò lówó lọ́pẹ́ ìsẹ̀mí yẹpẹrẹ àwọn ọ̀wọ̀ àwọn àwọn tí káwọn kéwú bí ọ̀bá tí hàn kùránù káwọn òkiri rẹ̀ lọ lánúmọ́ káwọn òkiri rẹ̀ lọ lánú káwọn òkúrúdé nígbà tó kọjá àwọn wọ́n wọ́n pé ọlọ́run sì ní sẹ́ẹ̀kì tí ò lówó lọ ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀ ní sẹ́wọ́ lówó lọ ọdún máa sì sáré kéwù táwọn lọ kọ́ sí àgbẹ̀lẹ̀ wọ́n ní lọ́sọ̀ wọn náà Àtàkà ánàkà bí òyìn ìtàrà òun. Àtàkà ánàkà bí òyìn ìtàrà òun. Àwọn olóòwò sí àwọn olóòwò sí àlùbáríkà sára wọn. Ọ̀pọ̀ ìlànà. bàbá wa àlùfáà wa àgbà sàmà àtúnṣe ìkàlùwáyé abdulbaki muhammad abẹ́rẹ́ òun fún bàbá àti òwò àti wúwa àtòkè àti sálẹ̀ àwọn ọlọ́run fi ṣe sábà rí dáadáa bàbá wa ọlọ́run bá nílé kún kẹwọn ní báni lékún àforíjì fún wọn bí èèyàn bá gbàgbọ́ yí ẹ̀sìn bí èèyàn bá tún lójú èèyàn yóò pín tí bẹ́lá ìjánà ọlọ́run ṣùgbọ́n tí ń pàrọ̀ èèyàn sákìyèsí ẹ̀sìn wọ́n bá lè dé nìkan ọsùn pẹ́ nìkan bẹ́lá ìjánà ọlọ́run kódà bó ti tún lè tó rí tó lọ́gbẹ̀ ẹni tí ó wà láti jẹ́ ní ìkóró náà àfẹnitánà fi bá máa mà fún ní ìwé ẹ̀rí àìjánà ló wáyé ó lẹ́nu wá tàbí sọ pé ń bẹ ní àìjánà náà ilà wá fi máa sọ fọ́lọ́ pé gbogbo rí àfọ́ àwọn bá ti lásìsì pàdédájọ́ wọn padà fi wọ́n sí àìjánà rẹ̀ amẹ́rẹ̀ àìjánà rẹ̀ fún wọn ni àwọn fọ́lọ́ pé àìjánà rẹ̀ ṣùgbọ́n abẹ́ wọ́ọ́lọ́ padà fi wọ́n sí àìjánà rẹ̀ àlùfáà wa tí ó gba ààyè bàbá tí wọ́n ń tukọ̀ náà lọ báyìí ọlọ́mbà ní ló tí wọ́n mú kí gbogbo ojókòó ó bẹ̀rẹ̀ látòrí bàbá tí ọlọ́run ní alága fún ìdúkò wa tòní ọ̀jọ̀gbọ́n Isa Kẹ́hìndé òkè ọ̀pọ̀lọpọ̀ ọrún ní nítorí àyè ní ayú ọkàn àbíjẹ́ tó wá fún àkọ́ ẹ̀yìn bá wọn lórí gbogbo àyájú ọkàn bẹ́ẹ̀ni ọ̀bá jẹun ẹ̀mí dáadáa kọ́ ní ayú ọkàn tọ́lọ́rùn sísì torí kò fi sí wípé máa kí gbogbo lè fowó kò sí mẹ́ ìmọ̀ bàbá wa ní ọ̀sán pé tọba ti kírun owó lè ọlọ́run ọ̀sọ́lẹ̀ tọ́bá sọ́lẹ̀ ẹ̀kùn gbogbo ayé lọ wà látò tọ́bá ní ìta agbókò ló ní bẹ́ẹ̀ yẹn bá tí dìde wọ́n máa dá àpọ̀fọ́lò kan fún tí ó fún fún náírà kò ní sọ́jọ̀ máa ní láàrin lòdì tọ́jọ́ mùsùlùmí kò ní sí àbáwọn nìkan ni wọ́n máa bí kò ní sẹ́ńtà ní ṣùgbọ́n lẹ́yìn tọ́lọ́run ẹni bá jẹ́ pẹ́ yìí tọ́jọ́ wákàtí tọ́lá ìwọ̀n tàn tó sì mọ́ ní tọ́lá ń ṣe fún làmá máa ń lò ó báyìí ọba tó kò ní máa lọ ọlọ́run ní ẹ̀yìn sáà iyì lẹ́jẹ́ fún Islam tírú yí bá ń bẹ dáadáa báyìí bá ṣe ń bí tààsì báyìí bí ẹ̀sìn níjọ́ tí wọ́n àwọn àfáà wọ́n ṣe wá sí yáwó èèyàn kúrò níbi ìwé wọn ní ṣe ẹ̀rù káwọn èèyàn mẹ́lẹ̀ yàkúyà mẹ́lòmí ṣe yàá òun ló bà wọ́n tí wọ́n fi ṣe wáàsí lónìí wáàsí ilé wọn ọ̀bá kà mọ́ kéèyàn pé kéèyàn ọmọ kọ́ ẹ̀kọ́ ayé òṣè mọ́ ní ìtòrí pa àti nínú ni tọ́jà pápọ̀ yìí náà lẹ́kọ́ tọ́lọ́run sì mú ní dúró tẹ̀wé òfin Islam abada sábú mi tó ṣe ọmọ àti torí ọlọ́run bí mo ṣe kí mo kí àwọn dókítà wa àwọn aláti wọ́n tọ́lọ́tí sọ́lọ́tí ọlọ́run ikú dáadáa yìí àmín ọba tí ó jòwì ní ọkàn yìí fún tí ó jágbẹ́gẹ́ ẹ̀sìn ọ̀kan bẹ́ẹ̀ náà ní kújú kò sáájú yìí ẹ̀yìn dáná rẹ̀ tọmọnìyàn ní kọ́ dáná kan ṣùgbọ́n wọ́n jò ọlọ́run ní òun ní máa ń jẹ́ náà èèyàn bá dá ní máa ń jẹ́ òjò ọba tó ní náà yìí tẹ́ dá yìí tó ní òjò ọlọ́run jò ó lè tó ta fi ó tó òní ló dò lásán ló dò ta fi ó tó ọlá àti tóbi ọlọ́run ó kí àwọn alátiwà dàbò àfọlábí dàda ọlọ́dẹ̀dẹ̀ láṣepẹ́ ọlá àti tóbi ọlọ́run ẹmọ́bìnú àlejò ní mí bọ́lọ́run bá ṣe ní kí wọ́n máa mọ̀ tàbí tí wọ́n tọ́lù àwọn alájíwá tí wọ́n jókòó ti àwọn alájíwá dáadáa ìgbà tí wọ́n yí dọ́wọ́ mi wọn àti ìdẹ́jòkó wọn mọ̀ pé tí wọ́n bá ti wọn lóhun ti dọ́wọ́ mi ẹ bínú sí mi ọba tí ó tó yí máa àrùjọ ẹ̀sìn àpadà sí àbúrò mi tọ́ sí lọ́nà ọlọ́run pè dá sí tiẹ̀ láyé táwa yìí wípé máa júwe èmi fáwọn èèyàn kò sí tó tó rí imam tí ọlọ́run bá nínú èèyàn máa ṣe tó fún lọ́pọ̀ èèyàn máa sí bí ọba sì kọ́ èèyàn máa sí kò sí tó burú tó yìí imam tí ọba kọ́ èèyàn máa sí ìmáàmù bí ọjà àtàpàpọ̀ ẹ̀dínkọ́ níjọ́ àlùkìyàmù lóbi ló máa jẹ mọ́ mùsùlùmí wọ́n bá rí mẹ́rin jẹ́ bí ẹ̀rọ pé jàkújà náà ń ṣe ń jàmára jẹ́ jàmá gbogbo ọwọ́ jàkújà náà ni wọ́n sì dàléyàn lẹ́yìn láti ẹ̀yìn ọwọ́ wà wájú láàrùn olèmọ́mù ọlọ́run ò ní jẹ́ kẹ́ sí ò ní jẹ́ sọ́lọ́rọ̀ ò ní jẹ́ sí níṣẹ́ ọlá àti tóbi ọlọ́run ó kí bàbá wa ṣífù máa mọ̀ òyàbóyà àbàbá àlùbáríkà ọjọ́ ti pẹ́ta àti máa jọ pàdé láwọn ìdúgbò àlùbáríkà báyìí ọlọ́jẹ́ kẹ́ lásìpẹ́ àwọn ọlọ́run ọlọ́run jẹ́ kọ́ máa bá yí gbé àwọn alájọwà àbúbákẹ́ bá ọlọ́run ní fi ilẹ̀ ń gbà kan mo kí àwọn alájùwà dẹ̀kùrọ̀lá balógun tí wọ́n jẹ́ mísọ́nà fún chairman fún gbogbo muslim community ti ìfẹ̀láàjì ọlọ́dẹ̀kẹ̀ lásìkò àmín mo kí àfọ́wà ọmọ ìyá mi mísọ́nà fún naswati àjọ máa ń ṣiṣẹ́ ìta àrùn náà ọlọ́run ní lọ́rẹ̀ yóò àwọn ọlọ́run yóò máa ah, bá ibi ọ̀sánù wa jàrí àdí dàrẹ̀ ẹ̀sùn ẹ̀tí ń bá mi já sí ní abẹ́ ọlọ́run bá mi sẹ́lẹ̀ sẹ́lẹ̀ mo kí àwọn dókítà wa ṣùáyì ọ̀sún lékè àwọn alájọ wa á nà fi ìkínlá ọlọ́wọ́ bá kí àdọ́tọ̀ wa ìjímọ̀ àbí umar mo kí ọlọ́wọ́ bá kí àwọn ni wọ́n jẹ́ chairman fún ìlú muslim community àwọn ọlọ́wọ́ yóò máa bá yí gbé mo kí àwọn alájú wa abdulkadir àti ọmọọba ògúntúpẹ̀ àwọn alájú wa mọ̀tádọ̀ ọlọ́wọ́ bá kí àjọ wa kúsàrí àánú ọlọ́run yóò máa bá yín gbé kíkí àwọn ọ̀jọ̀gbọ́n Ìsá ó ti kí ọ̀jọ̀gbọ́n Abdulwasi olóhùn àánú ọlọ́run yóò máa bá yín gbé ọlá tuntun yóò lọ́run ó kí gbogbo ìjókòó lápapọ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n ṣe agbẹ́tẹ̀rù ètò yìí pàápàá láti bí èmi níwájú yìí ní títorí pé àwọn ń jẹ́ sí àwọn àfáà káàkiri ṣe àgbẹ̀rẹ̀ tí wọ́n bá sì ránṣẹ́ wo ìfilọ́rùn lẹ èyí ń sẹ́mi gbogbo òye àná ìfẹ́ bí náà làwà bẹ́ẹ̀ lọ́n bá kádàrá tí ọmọ ní káwàá fi sí àwọn àlùfáà onímọ̀ láàyè ibì kan iṣẹ́ làwọn tí wọ́n pè wá débẹ̀ iṣẹ́ ni wọ́n ṣe ẹnì kọ̀ọ̀kan wa náà dìde wá pán ọlọ́run kìí sẹni tí wọ́n sọ̀rọ̀ láwa pálí alukuraanu láwa sàpálí islam la fi jókòó wa yìí sàpálí nítorí ìtúlẹ̀ kọ́dá tó tí ọ̀bá sí wa ta fẹ́ gbọ́ kódà bá àti ilé ìyẹn tó máa ṣe bóòlù nìkan ló bá nílẹ̀ wá sí òun ọ̀dà kù ká máa sí wọn tí ò níyẹn gbọ́ iṣẹ́ la wá ṣe yìí kí tó lọ bí ọ̀rọ̀ ta lórí ọ̀rọ̀ tí ó pọ̀ ní àwọn ọ̀dùnkún wa àwọn kan ti ṣe wá sí ti kọ̀mẹ́tì nínú ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wá sí òní ìdí kọ́ máa pọ̀ rẹ́rẹ́ pípọ̀ rẹ̀ náà já yóò múlò bàbá ti rí kókó nìmú káàsì lọ́wọ́ ní ètò ọ̀rọ̀lọ́wọ́ àfúnni iṣẹ́ táà ṣe yìí ọmọnìyàn lábẹ́ kí èèyàn ṣiṣẹ́ orírì mẹ́ta làpọ̀ sí òfìlẹ̀ òkè wa ẹlòmíì ọlọ́wọ́ kádàrá òkè ọmọ ìyá mi dókítà wa láti ìlú ìwò ààrẹ̀lọ́ sẹ́lẹ̀wọ̀ mẹ́ta lọ́mọ nìyàn kú sí lábala kásìsẹ́ kájìdì ọlọ́run mọ́ kádàrá iṣẹ́ kọlá ń ṣe yìí ẹ̀rùn ní òṣìṣẹ́ bá ti ṣe yìí tí ó ṣe tí ó pọ̀ rẹpẹtẹ tí ó sì dèrè rẹpẹtẹ àwọn bí wọ́n sí ọlọ́pọ̀ tó wà máa alákọ̀ọ́kọ́ yìí ẹgbọ́n bí wọ́n sí sẹ́ rẹpẹtẹ tẹ́jú orí ṣùgbọ́n tí ò ní jẹ́ kankan tí ò ní jẹ́ kankan bí ti wù kọ́mọ tí tí ó sì kèrè rẹpẹtẹ gbogbo ẹ̀rọ lákàmí lọ́lá fìjọ bá a bá fẹ́ wọ àwọn tó ń ṣiṣẹ́ rẹpẹtẹ ṣe kèrè rẹpẹtẹ ẹjẹ́ padà sọ́dọ̀ àwọn sàhábà lùdùwọ́n lọ́rí tààrà alẹ́ yìí àwọn ṣiṣẹ́ rẹpẹtẹ bá a bá wọ́n lórí tá a yìí mọ́sọ́lá náà lọ́dọ̀ àwọn ọmọ ìyá mi tí a jọ wà papọ̀ mo ti rí ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn wà náà ní yìí lẹ́sìn fún wa ọlá àti tóbi ọlọ́run ìjókòó tá a jó yìí ẹ̀ka lọ́dún bóyá ní bá tún pọ̀ níbi tá a ti ń gbọ́rú ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ kì í ولو مؤمن الساعة wákàtí wákàtí làwọn mẹ́rin ìgbàgbọ́ tí wọ́n rú ipò owó ìgbàgbọ́ tí ẹ fà wá jáde lórí etí tó kún fà fún mi kìí ṣe ìpolongo ẹgbẹ́ kìí ṣe ìpolongo ìjọ gbogbo ọkọ̀ tí kálukú wá sọ̀rọ̀ àwa àwa la sọ ọlọ́wọ́ ọ̀mà òsì tó kọ́ pẹ̀lú ẹ̀ òsì tó fi ṣe àsìmọ́ ó sàmẹ́tò rọra áńtò wọ́n àbáwò ẹ̀yin lẹ́fọ́ sáàrù dínì ní ìsìláàmù dínì ní nàwàrù dínì ní kìníkà dínì ní àti èyí tí wọ́n tó tí gbẹ́jáde bọ́yá rúṣùlì lórí bí rúṣùlì jí ṣẹ̀fẹ́lú ló ti dàpọ̀ ọjọ́ rẹ̀ táwọn náà tún dálẹ̀ ọlọ́wọ́ ní bí kankan pẹ́ nìkan jọ àjàmà mi kàsí kan tí ó fi pẹ́ nìkan wa níjọ àjàmà àti ìsìsẹ́ fún àwọn sọ̀hábà wákàtí wákàtí olúwọ́n yóò dàgbọ́ náà bẹ́ẹ̀ lọ́wọ́ sì fún wọn ní èrè ìjẹ tó pọ̀ rẹpẹtẹ arínú wọn látàyé ẹni tó ti gbàgbé ẹ̀rí àjẹ́ tí ò ní tí ò ní rújú ẹni títí ẹ̀ tó bẹ́ẹ̀ lé díẹ̀ nígbà àdẹ́bí lọ tó kọjú tó lọ àjẹ́ náà ó lórí gbogbo ẹni tí wọ́n fún nígbà ẹ̀rí àjẹ́ náà láì náà ṣùgbọ́n wà abdulhamanu ọmọ áwọ̀ ìwọ nìkan ni wọ́n wá tí ìrìn ọ wọ́n wá kiri láàrin ọ oníṣùgbọ́n pọ̀ ọpẹ́ ìwọ náà mi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní oníṣùgbọ́n lẹ́yìn àádọ́ta ọdún táwọn ọlọ́run gbogbo tí mo fún bẹ́ẹ̀rẹ̀ tí ó ti wọ́ mọ̀ owó tà ń sáré ẹ̀ ọ̀dà ṣùgbọ́n tí a mọ̀ ní pé bàbá ní tán lẹ́yìn àlọ́kọ̀ ló sálákà àti gbàrú ní àjẹ́nà ìlàwó rọ̀. àwọn àjọ ní àbẹ́jì wọ́n ní tálàpẹ́ alákòó ní àbẹ́jì láyé kò lówó lẹ̀ ó sì bá bàbá ta ọdún náà láti dáadáa tó bá lò láyé tó tó dé kò sí wọ́n bẹ́ẹ̀. sàhábà wọ́n sì sẹ́rẹ̀ pẹ́tẹ́ wọ́n sì jèrò rẹ̀ pẹ́tẹ́ báàbá ma gbogbo ẹ̀ ẹjẹ́ ara ti Bilal al-Habashi sàábé sàábé dúdú inú àwọn sàábé olùbìlá tọrọ mẹ́tẹ́ bí àbíbáyìí láfíríkà àbíbáyìí olùbìlá ànábì níjọ́ kan ó fi bìláàdù lẹ́rẹ̀ ó ní wọ́n bìláàdù mo rí ọlálàwà jẹ́nà lónìí mo wà jẹ́nà ọlọ́run ṣùgbọ́n gbà tí mo rọ́nú àlìjẹ́nà a sì mọ̀ kọ́ àtẹ̀náàrí àmọ́rin mo ń gbọ́ ìṣiṣẹ́ bàtà kan níwájú mi ti lọ ti gbẹ́sẹ̀ lọ níwájú mi mo wá bí jìbìrì ìlú léèrè wípé ìsísẹ bàtà tí mò ń kọ yìí ta ló ní tí ń lọ níwájú tí mò ń kọ ìsísẹ bàtà rẹ yìí ó ní jìbìrì ìlú sọ fún mi pé ìnáwó rọjò ló mi ni kò mọ tìkì ọkùnrin kan nínú ìjọ rẹ òní lọ wá sí olùmọ̀wọ́ ọkùnrin pé wọ́n jìbìrì ìlú ta ló tọ̀ sọ́pìn sọ́pìn láti dáàpọ̀ ẹ̀ fún mi jẹ́ mẹ́pẹ́ onígbà tí wọ́n dàpọ̀ fún mi ó lè fi náwó bìláàlù lè hàbàṣì bìláàlù ọwá jẹ́ mọ̀ fún pé wọ́n bìláàlù kí ló sí ní sẹ́tún tó bá tí mo fi gbọ́rọ̀ ẹsẹ̀ bàtà rẹ̀ àmọ́ mi àwọn tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ pàtẹ́ tí ó kèrè rẹ̀ pàtẹ́ bìláàlù lé mi èmi iṣẹ́ òun máa máa ṣe níwájú rẹ̀ ànábì ní ti mo rí ìgbà tí ó ẹnìkan wà lọ́gbà pé ó náà ṣe ọ̀rọ̀ máa ṣe ó lè má lè sọ kí ṣe ní sẹ́tù ọ̀gá màpọ̀ yàtọ̀ bí mo ní mo ti má ìlú tó yàtọ̀ sí ọjọ́ tí sọ fà ó ní ṣùgbọ́n ìtí mo lè sọ òun ni wípé ihun sí ẹ̀gbẹ́ rí ọjọ́ tó sáré lò tàbí gbọ̀nsẹ̀ ilá àbí kí n sàlùwàlá ìwà ní sàlùwàlá àfi kí n mọ̀ fúnra mi wípé lillahi alayya rọ̀kàtà mo jẹ́ ọba mi lọ́pàá mi bó o gbà tí mo bá sàlùwàlá olùwọ̀ ọmọ kí ọ̀pá lòun méjì fọba wọn ni wọ́n sọ fún pé tó ṣe náà nù ọmọ pé náà láwọn yóò hípò tàwà bí ọlọ́run fẹ́ràn gbogbo ẹni tí bá sáfàdà fún ọmọ àwọn àmọ́tótó ìmọ́tótó ètò ṣe náà nù àpéjúwe kan nínú àwọn tó ṣiṣẹ́ rẹpẹtẹ tí wọ́n jẹ kí ni ẹlòmí ó ṣiṣẹ́ rẹpẹtẹ ọlọ́run mọ́tò ẹni kọ̀ọ̀kan wa náà ìjókòó láti jókòó ní látàárọ̀ nítorí káyọ̀ lórí káyọ̀ ìgbẹ̀sẹ̀ níwájú ọlọ́run ọlọ́run mọ́sàlá ìgbọ̀n wà lérò ti fẹ́ kí ẹlòmí ó ṣiṣẹ́ rẹpẹtẹ tí ò ní jèrè kankan àdábì túwé wọn fún wa nínú àdínsì tọgbàjúmọ̀ yìí àdábì ní àtẹ̀tùrú náà mẹ́lẹ̀ mọ́fìlìsì ìjẹ́lẹ̀ ẹgbẹ́ni tó tálákùta tó mú ẹ̀ tálẹ̀tì nínú ẹ̀dá àwọn sọ̀hábà wọ́n ní ìpẹ̀lẹ̀ mọ̀fílísà fíìnà mọ́lá àdìrẹ̀hábàláwò tálákùta rúwẹ́ ní ọwọ́ ẹ̀ tálẹ̀tì tí ò ní kankan òlẹ̀ni tí ò lówó tí ò ní kankan ànábìdó yìí èyí sẹ́mi wíkọ́ nìyẹn ìpẹ̀lẹ̀ mọ̀fílísà mi ni kò mẹ́tì يأتي يوم القيامة بالصلاة والزكاة والصيام وجاء قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته حتى إذا فنيت حسناته أخذ من خطاياه فترح عليه ثم ترح في النار sallallahu alaihi wasallam anábìlẹ́ni tó tó sì dùn tí wọ́n sọ ẹ̀rọ owó ẹ̀ lálẹ́ bisolati olùládà àmúdérẹ̀dẹ̀dà wọ̀sàkáàt olùládà sàkádé rẹpẹtẹ wọ̀síyà ládà tààwẹ̀ kò sẹ́kọ́ ṣùgbọ́n gbà wọ́n máa tú ẹrù ẹrù wọ́n bá èébú nú ó ti bọ́ ẹnìkan láyé wọ́n bá àgbésọ́ nínú ẹgbẹ́ ó ti gbàgbésọ́ síyàn wọ́n bá ìdítẹ́lọ́rùn àìní àlú ọkàn wọ́n bá nínú ẹgbẹ́ tó gbé lọ di owó olówó mọ̀tí ìtí ẹsẹ̀ tó ẹ̀ ọjẹ́ mọ̀tí sára gbọ́n níbi tẹ́ ní lọ nínú ọ̀rọ̀ bá àbá tara wa ẹni tí ó ń borí bọ́m̀bẹ̀ ń mọ́ ẹgbẹ̀rẹ̀ látọ̀dọ̀ lè mọ́ alóbìnrin bàbá mọ́ àmá ń kọ́dà wa ẹgbẹ́ látọ̀dọ̀ lè mọ́ nù bí ọba jẹ́ wípé masáfi wá ṣiṣẹ́ ebi torí wípé masáfi wá kàn án olóòdó sáfi lè dàbí òní níbi ìwọlé ẹgbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wọ́n sí agbẹ̀tẹ̀ wọ́n kọ́ ọdún bẹ tí wọ́n máa sáásí sí wọ́n máa sáásí tí wọ́n máa máa owó káàkù káàkù wọ́n máa sàlọ́wà lọ́gbà Oṣù kẹta náà kọ̀ ọ́. Oníyọ̀ bá kọ́ ọ́ sábà báyìí, ìmọ̀ ń lù dáná nítorí kí ni àṣàyọ kanáà ni òun ní mú wá jẹ owó olóró mọ́tíá ẹ má sọ̀rọ̀ tí sẹ́wọ̀n kó masáàsì mọ́ lọ ebi tí ẹ sábà bẹ́ sọ̀rọ̀ ẹ̀rọ lọ́sẹ̀lú àwọn tí wọ́n kí ló lọ́sẹ̀lú wà lọ́tẹ̀lẹ̀ sọ̀tọ̀ wà lọ sọ̀tẹ̀ ìmọ̀ fún wọn náà gba five hundred thousand lọ́dọ̀ àìsílẹ̀ lọ́rùn ní ìgbó pọ̀ ọjọ́ òkúta one thousand for one people sọ̀túnlẹ̀ òun bá pọ̀ òun wọ́n wọ́n pé ẹ̀kú tí wọ́n wọ́n dájọ́ níbẹ̀rẹ̀ wò tí wọ́n náà jáde wò tí wọ́n dìwọ́ lọ́wọ́ sọ́dọ̀ tí ẹni one thousand tí wọ́n fún ọ àbí nínú ètò ìdìbò tí ìjọba gbé kalẹ̀ ìwé ìwé kan ten thousand ẹjá jọ dára wa lóhùn lọ́jọ́ pọ́lọ̀ ta ara mi ẹni tí ó forí bọ́ọ̀lù pẹ̀lú wa ní mọ́ ètò ìjọba torí ká tó kúnyà kàmọ́ táàbù sí káàsì mẹ́rin lẹ́nu ẹgbẹ́ ìkú ẹni lẹ́nu ẹgbẹ́ ìkú ló wa kájàmọ́ àdúgbò sáká ẹgbẹ́ ìkú ọlọ́pàá ẹ̀sẹ̀ ìrùsẹ́ lọ́wọ́ sẹ́nu jábẹ́rẹ̀ pẹ̀lú sẹ́ẹ̀rẹ̀ tó ní òṣèlú wọ́n lè lọ́sẹ̀ rẹ̀ wọ́n lọ́sẹ̀ lọ́sẹ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àbá àbẹ̀rẹ̀sẹ̀ wọ́n lọ́sẹ̀ tó fi ń jẹ́ òṣà àbá ẹgbẹ́ rẹ̀ tó fi ń sàbá ẹgbẹ́ rẹ̀ pé kí ni sọ́sẹ̀ àbá ilé ẹjọ́ lọ́wọ́ tó ti kọ́ ẹ̀yìn àdìgbọ́sẹ̀ àsìkò tí kírun já máa ṣẹ́ ẹ̀rọ ọ̀gá àìsàn lọ́kùnrin àìsí tẹ̀lọ́rùn oníkálukú wá fi gba ọ̀nà àkọsẹ̀ ìlàbí jẹun irú ètò àwọn yìí ó ti ló jẹ irú ògbó wá sẹ́yìn wá sí kan ẹlòmí gba two hundred thousand ká tó lọ sọ̀rọ̀ ọlọ́run fámìlì àwọn tí wọ́n ti sẹ́ wá sí kọjá ayọ̀ akàn ni wọ́n ti sẹ́ ìtẹ́lọ́rùn ni wọ́n ti sẹ́ kèésìrò ìtawà ìsinú yìí kò sí wá sí ìtẹ́lọ́rùn mọ́ kò sọ́rọ̀ ìwọ ọkàn mọ́ wá sí oúnjẹ káyọ̀ fún jẹun olúdó ọ̀jọ́ wà sí oúnjẹ mọ́ nígbà fún wa bàbá wa tààrẹ sí ẹ̀ka ilé àpá àti ìgbẹ̀lá náà bàbá tí wọ́n lè sọ́jọ́ wà kalẹ̀ tí wọ́n sì wá sí nínú ní gbogbo ẹni tí ò lè dákẹ́ oúnjẹ làdíjà òun náà ti lọ́wọ́ sí toróúnjẹ mẹ́mẹ́ ẹni tí ò lè yẹ kúrò túmọ̀ fátíà kọ́ lè kú ẹ̀ kó ní a ọ̀nà tí wọ́n wà sí àgbáyé. ẹ lọ gbogbo wọn sáfù rọ̀mùdá lóṣù wọ́n ti sọ wípé wọ́n ti sọ dàgbé bá a bá kọjá nìkan mo bá dé bá tó kọjọ wọ́n sì tàbí sùn àá mo ní sọ́wọ́ ilẹ̀ ní kásáfẹ́ àti ní mọ́sáàsì àgbọ̀dọ̀ sí tàbí sùn. Ah, sọ́wọ́ ilẹ̀ àtúnwò wípé ojú ọ̀nà náà ìdí ọ̀pọ̀ tó ń lọ́nà tó wà ìtòjú máa bá àgbà nígbà bá fẹ́ bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n owó tá a nígbà tí ó bá láàrin oúnjẹ ọbẹ̀ àwọn ọmọ kí n bá wa kí n bá wa tí ẹ̀yìn tí mo jọ kí n bá yín sọ̀rọ̀ ju kí máa bá wọn tí jọ sọ̀rọ̀ wọn tọ́lá sí من يذكر عيب غيره وينسى عيب نفسه ẹgbẹ́ tẹ́pẹ́lẹ̀ ẹkùn tẹ́lẹ̀ ní ìgbọ́gbà àmúbà wọn ló sì mú mọ́rùn sọ lẹ́nu àwọn àpá àmúkù tí wọ́n jẹ́ ẹgbẹ́ àrùsọ lópin ẹ̀ gbogbo ẹjọ́ bá wá òtìdánà ti máa pa ọjà ọlọ́run kọ̀sáyọ̀ kan gbogbo àwọn bàbá ọdún wà sí ìtànà ń parí ìran mẹ́tẹ̀ẹ̀ta kò tí ń sí ìtànà mi náà gbogbo àwọn bàbá ọdún sí ìtànà bàbá tí mo dá fún gbogbo wọn náà mọ̀ èmi àti aláàbí tuntun yìí alọ́sọ̀wọ́ àti kò tí ìpẹ́pọ̀ tí bàbá kò láyé mo wá ń sàdúrà fún wa mo lo ẹsẹ̀ orin bí mẹ́rin kan tí mo mú fi dágbére fún wa ọwọ́ pé ibẹ̀ ni mo ti sọ wípé àyà àyọ̀ sáré àyà àyọ̀ sáré mo ní wọ́n tó ń sáré ìgbẹ́ bá kí ti mú nínú ọmọ pé wọ́n ní náà fẹ́ dàbí bá kí rùwẹ́ ìdáka rùwẹ́ ìdáka rẹ̀ ní ní kọ́rọ̀ sáré mọ́ wọ̀ àwọn bàbá wọn ní ìdíra kì í sẹ́tù kan sí mi kó tó kọ́ dàbí wọn àti ìdúró kan lára rẹ̀. àwọn tí wọ́n dàbí wọn kàn wọ́n dàbí wọn kàn yá wọn. àmọ́ bàbá wọn kì í yá nínú sẹ́tù wọn lọ. tí wọ́n fún mi ní èrè pé ẹni náà wọ́n lárò ẹni náà bàbá yìí ló ní pé àmọ́ bàbá wọn kì í yá. wọ́n kú wọ́n kú. àwọn àtàyé wọ́n náà bí tó ní wọ́n ti tira wọn náà máa gbé ọ̀rọ̀ káwọn máa àmọ́ máa ti la wọ́n. ayé ni gbogbo àwọn ọ̀pá amára ni gbogbo àwọn àpá bá gbogbo àwọn kan yìí ten thousand wà síwájú gbogbo àwọn àbá àjókòó ti àwọn àti máa ń pẹni bọ́ọ̀lù níbi ayé lọ síbi àjá àwọn bàbá wọ́n tilẹ̀kùn mara wọn mọ́rí àwọn tilẹ̀kùn mọ́rí sí wà máa ń sílùú ìlànà ìlànà kú ti máa fi parun

bàbá òsì mẹ́jọ owó tí ẹ kó láyé bàbá ń kúrò fún àrà àrà nígbà ọlọ́pàá tó ń gbá àwọn tí ó gbá wọn tó tí wọ́n ta tíra tọ́wọ́ ọmọ tó ń gbá lọ ta tíra fún bàbá nínú sẹ́ta lè lówó táàbù lájọ kan táàbù lẹ́yìn táàbù ní kẹsẹ̀ rẹ̀ jáde bàbá wọ́n jẹ́ pé bàbá rẹ̀ gbẹ̀lá bá fi sọlá bá láàyè ọkàn ó tún fi sọ́lá sí. tá a bá ka tí àfún wọn tán torí tàbí àti àbí tún jìnà lọ́wọ́ àyẹ̀wò àwọn káàkiri tó súnmọ́ tí ó kìnnà àbí tí ẹ̀sẹ̀ sàádọ́ ìrẹ́lẹ̀ àdájọ́ ọlọ́run èèyàn tó gba ìyàwó ọlọ́run náà ti bí wá. tá a bá ta tán káàkiri ọlọ́run máa dọ́rọ́ fún bàbá wọn kúrò náà wọn àbẹ̀rẹ̀ ló tí àbẹ̀rẹ̀ ló kó lọ mẹ́rin lọ tà mẹ́ èmi ló tó lọ́wọ́ láti mẹ́rin lọ́la wọ́n dà kú náà ọlọ́wọ́ ọ̀rọ̀ bàtà sí ọ̀wá lọ sí. àwọn ọmọ tó tún wà lóru wípé àwọn èèyàn ṣàpọ̀ ọmọ kéwòn pé wọ́n jí bàbá lóhùn o èyí náà sì wípé àyẹ̀ nìkan ló wa tí ó dùn lórí tí dáàbò bá ti ta tí ààrẹ tán alọ̀mọdé àwọn ọ̀fọ̀ òun ní sàkáàtì ló lè pàdé iye tí àti òkú lọ rẹ̀ iye owó tó kó bọ̀rọ̀ rẹ̀ kókò tó lọ kó fún bàbá nípa olórí náà bá gbogbo jọ ṣàgbọ́n tó bá gbogbo kò lẹ̀ nígbà tó níta ọ̀dọ̀ àbúrò àwọn tó ń jà lọ lónìí akàlà máa là ha ààrẹ owó lówó ní kàkùn tó jẹ tí ẹsẹ̀ tó wá ńlá jẹ lẹ́yìn ó fi ṣiṣẹ́ tí ò ní lẹ́yìn nígbà ìdáhùn ọ̀pọ̀ ọmọ ló jókòó yìí bọ́ọ̀ jẹ́ lójú ọ̀nà wípé owó oṣù ẹ lọ ń gbà sí ohun tá ń gbowó lé lórí sáǹsì ìta ń gbowó lé sí sáǹsì ẹtún jẹ́ ọmọ kan wá tòsí tí ẹ sàdébí ọlọ́ àwọn tí ń gba ẹgbẹ́ ọ̀tàn tí wọ́n ní tẹ́lọ́rùn mo bá bàbá kan pàdé nínú àgbàfà nígbà wà ní sọ́rí àríyá bàbá tí òun jọ́rẹ̀ fún àlùfáà wa bàbá gbogbo àgbàtà ń sọ̀rọ̀ òun lọ́tẹ̀ jẹ́ bí senate president Saudi ọ̀rọ̀ kan wá ń ṣẹlẹ̀ aláti lọ́bá wà láti láti bá ní sí iṣẹ́ lórí ẹ̀ ìgbà tá sọ̀rọ̀ tán bàbá kan wá bá wá ìgbà tí bàbá yìí lọ bàbá tá a lọ bá wá ń sọ fún ẹni tó lọ yẹn pé òun fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ látàrí ọlọ́rẹ̀ ọlọ́rẹ̀ àwọn pé àwọn tó lọ ní ẹ̀kọ́ ni òṣìṣẹ́ ìjọba sí ó ní ṣùgbọ́n ju àwọn lọ ọ̀nà wo lọ́wọ́ gbà kẹ́lu yín lọ wọ́n nígbà táwọn ọjọ́ gbaṣẹ́ lọ́dọ̀ ìjọba wọ́n nígbà sí wo òun jẹ́ ní dáadáa fún rẹ̀ tọ́ba mú àtẹ́ tọ́ba mú àtẹ́ ẹnu sẹ́kù òun tó níbi tí mú ti ẹ̀ sí pé ó yẹ kí n débi sẹ́ lónìí àdéhùn èmi àtijọba nípa aago mẹ́jọ ní mọ̀lẹ́rù sẹ́ ṣùgbọ́n lónìí aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó dé yọ̀ọ́kọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ó yẹ pọ̀ níbi iṣẹ́ láago mẹ́ta ṣùgbọ́n kankan lọ sí nǹkan aago méjì mọ̀ pọ̀ níbi iṣẹ́ mo ti jẹ́ pèsè wákàtí kan yọ̀ọ́kọ̀ rẹ̀ àtẹ́rùtẹ̀ lọ́wọ́ sílẹ̀ lọ́kà tó bá wá pọ́jọ́ kálẹ̀ mọ́bí tó ní àtẹ̀yíwà wọn ní gbogbo ọmọ lọ́bàá àtẹ́ tí ń sọ àtiwọ́tọ̀ ń bọ̀ ó ti bá ọmọ ìyá mi lánàá wá àsìkò ìlú ọba bẹ̀rẹ̀ tó ní wo òbí ní wá àsìkò fún ààrẹ èdè ọ̀sẹ̀ èdè mi náà máa ti ṣe fún ọdún tèmi náà sí ààbò èmi náà máa ní olóòrùn náà wù ọ̀rọ̀ náà nù kèé ṣe ń táwọn aṣọ dfm tá aṣọ dẹrẹ́rù wọ́n ní tí bàbá yìí bá kọ́ dáálẹ̀ tán tọ́bá wá ní ìparí oṣù ó ti ń gbé ìṣẹ́dúgbà kan lérí tó jẹ́ nínú owó oṣù ẹ̀ tọ́bá ti ìparí oṣù yóò yọ àwọn àsìkò tí ó lò tí ó lò lẹ́nu sẹ́yẹ yóò yọ kó lówó rẹ̀ yóò dà padà fún ìjọba lẹ́nu ọ̀lẹ́tọ̀ọ́ torí sẹ́yẹ ní sẹ́yẹ ṣe òun sí àwọn òrí bẹ́ẹ̀ nípọ̀lájọ́ kan tí wọ́n wà èyí táwọn àmà ní kẹ́sì sàábé mọ́ sọ ìtẹ́ sàábé tí mọ́ sọ fún àwọn ìtẹ́ ní tẹ́lì tí mo tẹ́ ìwòjú nínú kí ní wá àjọ́nà wíwà àjọ́nà dídà àjẹ́lẹ́ wá táà ń darí wúwà lọ́sẹ́pà nítorí ẹ̀yọ́ lọ́kàn ìwọ náà wá àtúnyẹ́fọ̀ tó ní ẹ wá táwọn fi àgbà alágbà di omi olómi láti nítorí àìsàn ọkàn ìrònú náà wá àdìjọ́ náà tí mi àti ẹ wá táwọn ń ṣẹ̀ṣẹ̀ sí ọlọ́sẹ̀ ògùnbọ̀ òòlù nínú ọlọ́lọ́gbọ́n mi tiẹ̀ wá táwọn ń jọ táwọn ń lọ táàmì táàmì tí wọ́n ń pè wá ní bàbá rẹ̀ bàbá kẹ̀ níbi àrárùn àjọ́nà náà ló wà ó tó bá yìí parí oṣù yọ́ọ̀yọ́ èyí tí ó sásìkò tó lò yọ́ọ̀yọ́ lòun yọ́ọ̀lọ́ dá padà fún mi wọ́n àkàrà máa olóhùn ní jẹun olówó mọ́tò gbogbo alájọ́pọ̀ ẹ̀rù ìta àti jẹ́ mọ̀tíà nítorí bá lọ jẹ́ nǹkan nítorí bá lọ máa fẹ́ bí nǹkan inú òkúlọ́ sọ wáyé nǹkan wọ́n sábà kẹta mahada wọ́n tún kùrúnú ládẹ́ ó dé nígbò ti dé lẹ́nu tọ́ta ẹ̀jẹ̀ ẹnìkan lẹ̀ ó kù tàbí ọlọ́run ó pè wọ́n bùnú lágbàá yẹn ẹ̀mẹ́jà gbàgbé gbogbo tí lọ ìṣesí àwọn èèyàn nínú iṣẹ́ àti ẹ̀san gbogbo tí lọ ẹni tí ó ti ṣe rẹpẹtẹ tí ò ní gbèrò kàkà ọlọ́run tó wà wọ́n gbogbo tó kó àwọn fún àwọn jẹ́ bá tí ó sí ládámọ́ ẹ̀sẹ̀ sì kù lọ́rọ̀ ẹ̀ àdẹ́bì lọ́nà wọ́n pè kí wọ́n kù nínú ẹ̀sẹ̀ onítọ̀ ẹni tó lẹ́tọ̀ tí ó fún ẹ̀sẹ̀ tí ẹ̀ wọ́n wà túkù wọ́n bà kà mọ́ ẹ̀sẹ̀ tí ó tó mọ̀ tó lè hàfi náà wọ́n sì kù sínú ọlọ́run ìwà tó ń pè ní ìwà náà àti ṣe gúú tó ń pè ní ìwà náà olùwádàkùn gbé wá jìnnà sí wa olùwádàkùn gbé wá jìnnà sí wa. bí wọ́n ṣe jù sínú ọlọ́run ọlọ́run sáájú wa ìlà ẹlẹ́kẹta ni tí ó ṣiṣẹ́ kéékèé tí ó jìnnà rẹpẹtẹ iṣẹ́ tó kí làwọn sí ọlọ́run jẹ́ ká kọ́lọ́ ọba ní sùn ìlú rẹ̀ ní pípọ̀ ẹni ká ó ṣerú sẹ́bẹ̀ lójú ayé ànábì ànábì jókòó jọ́kan àṣàbí méjì mẹ́ta jókòó tì ojú tánábì ó gbé wọ ọ̀kan báyìí ọlọ́kùnrin kan ti ń gun zàkúnmí ẹ̀sìn bọ̀ bó ṣe ń bọ̀ ànábì wó bẹ̀ ọwọ́ sọ fáwọn sàábí pé ká ànà ha gàrọ́jọ́ yẹ tẹ́jì ìdáwàlá ó dàbí ìgbà tọkùnrin tí ń bọ̀ yìí ọ̀dọ̀ wa níbọ̀ tó ló ní fúlàkọ̀ ànábì a sọ abẹ́jọ́ kò ní àwọn náà kò ṣùgbọ́n kìí kìí àmà nítorí pé àkílà lẹ́bí àlẹ́bí ti ti dé bí akẹ́ ogun tí wọ́n gbé bọ̀ ní òdọ́bà ọkùnrin ilé ní mìíràn ayé wà ayé tí ń níbo lọ ń lọ ìwà lọ́kùnrin òun ní ánàmì ní ahli wa mali wa ashirati ila rasulillah mo ṣe wọ̀ mí mo kú òní ní wọ́n ti gbogbo ẹbí àtàrà gbogbo ọmọ sílẹ̀ kí lọ wọ́n àbẹ́bí sàkọlù kò fi ta bẹ̀rẹ̀ sùn nígbà ọlọ́run ti kí ọ ẹnu wà wọ́dọ̀ yìí náà lùdí sí ọlọ́ ọkùnrin yẹn wọ́n sọ bá nàbì pé tu lẹ́mì adàlẹ̀ islam dúró islam fún ọ̀fẹ́ mọ́ adàbí ní àti islam àtẹ́ṣàdà àyà ìlà àyẹ̀lọ́mà wà á ní muhammadu rasulullah wà á ní muhammadu rasulullah wà tó kí ma sọ́lá وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ọkà orígun mara àrùn fún olùsìlámù ní wọ́n sì gbọ́rù ẹlòmílẹ̀ sí gbọ́gbọ́ ọmọ àti àmọ́ tó bẹ́ ẹ̀tọ́sẹ̀lẹ̀ ìfẹsẹ̀lẹ̀ gbà nínú ìlú ìsìlámù kan márùn ètò òfin dágbà rẹ̀ ni pé tó ọba fẹ́ kọ́lé ìwọ̀sánà wá bíríkì sí orígun mẹ́rin olùgbẹ́fẹ́ sókè bí olùgbẹ́fẹ́ bí àyè olùgbẹ́ta sí wà pàwọn èèyàn pé ẹwà bá sí yóò wọ́n ti kọ́lé o ní gbogbo ìlàwò yóò dọ̀ àṣàrẹ ní yọ̀yà ọkà tó oríwu eléyìn ó tó oríwu yìí ó tó oríwu eléyìn ọlọ́ọ̀kọ́lé ó so gbogbo tó yọ so mọ́ ilé pé ẹgbẹ́ mi òun lọ́sọ̀gbọ́ apẹ́tẹ̀ fún oríwu márùn-ún nìkan orí ìsìláàmù gbogbo nǹkan ní ìtún ń bẹ tó ṣe kíni ọlọ́pẹ́ tí ọ̀rọ̀ bá sí lára rẹ̀ ìsìláàmù ló pè àfi tọ́ bá sí ṣùgbọ́n níbi máa bá èèyàn sọ̀rọ̀ aláàkọ́tìrì òkú nìyí èyí ò tún ní yé wa wípé dáwà ó tún kọ́ gbogbo àwọn oníwà sí ẹ̀kọ́ pé ta bọ́bẹ́ ṣe wà ní ọbẹ̀ bá èèyàn sọ̀rọ̀ yóò ṣẹ̀gbà síláàmù kí sí ìpàdé alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀rù kàṣẹ́ṣì máa torí láàmì ọ̀nà kírun ọ̀nà ọ̀dàrẹ̀ ọ̀nà ìsàká tàhájúgbò mẹ́ tòhá mẹ́ káà ló bá a ṣùgbọ́n ìyá bá bá yẹ sọ̀rọ̀ lójú wọn bí ìyá pẹ́yà bá ṣe ìtọ́bá kó sí ní ìgbà anábì sọ bẹ́ẹ̀ fún tán arákùnrin ní òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ó ní tó sọ ìsìlọ́ máa lò yí lídà ní yípadà tí ó yípadà báyìí kọ́ máa padà lọ bí ẹsẹ̀ rẹ̀ sí tánù wàsápàtọ́ aláàmàtì ilẹ̀ tí ó máa lọ báyìí ìpàkọ́ lórí ọlẹ̀ anábì sọ fún àṣà tí wọ́n lórí ọlẹ̀ ẹ̀lọ́pọ̀ màá yá tó mẹ́kọ̀ọ́ lẹ́wọ̀n tọ́lá wọn bá síbi tó ti ń jáde ní ìsìn gbogbo mùsùlùmí ló ti dìkẹ̀ fèrí lọ́dọ̀ wọn olú ẹ̀ ló ti dìkẹ̀ fèrí ìjọpọ̀ tá a tó ìkẹsẹ́ bá débẹ̀ kèbè ni wọ́n bẹ̀à àìjẹ́kọ̀ọ́ ni ẹ̀wọ̀n ẹlẹ́mìíyàwó ẹ̀mẹ́lẹ́mì tí ó tọ́rọ tí wọ́n fún lẹ́kùn ní àwọn tí ó fi pọ̀ lọ́rùn ìlàrún mìíràn ṣàtẹ́lẹ̀ lọ́wọ́ bá wọ́n sọ bí ọ̀pá fún

kẹrẹ̀dá rẹ̀ kẹrẹ̀ kàkà ṣùgbọ́n tó ní kọ́nà ti dájá lọ́nà ní àlẹ́bùsọ̀rọ̀ rẹ̀ yá lọ́wọ́ àpọ̀lọ̀ yá ẹjọ́ lórí wọn kí là tẹ́lẹ̀ ẹjọ́ kúrò lásìkò tẹ́lẹ̀ ẹjọ́ gbà rẹ̀ lásìkò tẹ́lẹ̀ lọ́wọ́ ìyanu kàkà tó kẹ̀mẹ̀ ní. ìgbà tọkùnrin yìí ti ń lọ́dọ̀ ẹ̀ wọ́n gbé jókòó wọ́n ní kọ̀dí kóbi tó wà lẹ́yìn ọlọ́run ti gba ó ti gbẹ̀mí arákùnrin ẹ̀mí ẹ̀ ti bọ́ ẹ̀ àdọ́bì náà ẹja ìzú ọya ẹ palẹ̀ mọ́ ẹ lọ lọ wọ́n mọ̀ fún ṣùgbọ́n gbà tí wọ́n gbé jókòó àdọ́bì gbójú kúrò lọ́nà rẹ̀ sàfáà sàárẹ̀ kò kẹrẹ lórí ànábì lórí wọ́n nílẹ̀ ànábì kí ló dé ogójú pò lọ́dọ̀ arákùnrin ní oníjìbìrì lódé tó ń fẹ́ tó ń bá sọ̀rọ̀ òun bí lè rè nǹkan kí ló ń bí ó ní tí mo ní ni wípé bẹ́ẹ̀ sí bárakùnrin ìjókòó mo rí màláíkà wọ́n fi ìyẹ́dì í lábàrá tó ń mi sì máa rí jàǹdà tí ó mú èso àlìjẹ́ náà lọ wáyé kílà wọn tí ń fún alákùnrin yẹn òkèrò ọ̀pàá ṣàpẹ́sẹ́ ní kí ló ṣe ẹnu sí ẹkún wọn gbàgbọ́. Ọ̀gáwọ̀ ẹgbẹ̀rẹ̀ ọjọ́ قوم اتبعوا المرسلين ورجل مؤمن بباطنين وما تبع في الجنود جاب مولي لو تفسير ó ní wọ́n mú èso wọ́n fi ń pọ̀lẹ́nu ọjọ́ ó ní lọ wọ́n bí jìbìlì léèrè tó wọ́n fi gbójú kò lọ́dẹ̀ ọkùnrin ìdí tí fi ń jẹ táyé jẹ èso àjẹ́nà àà jìbìrìlù ní ọlọ́run lọ́pàá ọpàmà ọpàmà láti káwọ̀ wá nítorí pọ́kùnrin yìí ìdìdé tó dìde kó ní ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ tí ń bọ̀ wá bá wọn ebi lọ́pàá dọ̀gbẹ̀ lójú ọ̀nà ewé ní jẹ tèwé mẹ́rin ọ̀dọ̀ ọ̀rọ̀ wa pàwọ́ láṣẹ pé kò gbọ́dọ̀ gbé bí wà bó wọ̀ lọ láti ní káwa máa fún léṣọ àlìjẹ́ náà láti rí ayé. àlàmì ọkùnrin yìí mímọ̀ ní àmìlà bìkọ̀lì wà ó jìrà bìkẹ̀fẹ́. ọ nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ kó ṣiṣẹ́ kéńké tí wọ́n tún lé òun ọba ni wọ́n gbé wọ́n gbé wọ́n gbé lọ sàárì rẹ̀ adébí tẹ̀lé wọn ọba wa máa ara ọ̀rọ̀ tẹ̀lé wọn nílẹ̀ wọn lómi àwọn ti tọ́ ní atóbi jẹ̀sí lọ wọn lọ́pọ̀ wà lè ní wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kábàkúta bá lọ ọbẹ̀ tí wọ́n bá lọ sùnkú ẹ̀ nínú ọdún ṣe é mùsùlùmí bíi ìtìbáàbù jàǹdà látẹ̀lé àgbàbà wọ́n mọ̀ ní wàlẹ̀ tẹ́tì. ayé tẹ̀lé mùsùlùmí lẹ́yìn wọn kò sì sí tóbi tẹ̀lé wọn tẹ̀lé. torí tí ó dá nìyẹn. lábẹ́ lábẹ́ pàtàkì síá ní ọmọ orí ayé tá a kúrò. Muhammad náà tán ọlọ́run sáré gbogbo wa àyíkájọ́ kan ní àpò òkú òun ni ká nínú ẹni tí ọkọ̀ mọ́ tako òfin àlàfà lẹ́nu tí ò tẹ̀wọ́ ṣẹ̀rí àríká mọ tó tó ń dáàbí lè ní odúbí làkúrú tí wọ́n ipá tí wọ́n ikú onídé àlòmí sàárè rẹ̀ ká máa bá bẹ lọ́rùn tó ráwọn tó ti lọ́wọ́ àlejò ká tó kú ọ̀pẹ ṣùgbọ́n torí ìjókòó tá a dà á lè á kò wọn sàtọ́tẹ́lẹ̀ fáwọn tẹ́ lọ nítorí kò sáyé wọn kàn wọ́n kàn pé àbá àmọ́sẹ́yìn abẹ́lẹ́bẹ́lẹ́ mẹ́tọ̀ wọn pẹ̀lú ìgbésàlù pẹ̀lú padà lọ sí kí ló fà wá yí tó wọ̀ lọ́wọ́ tó tó tó lórí. Bọ́lá ní àbá náà bábá ní ààrẹ fọ́ wà ní ipò pàtàkì bọ́ọ̀ ní pàtàkì fọ́nà. Ọmọ tẹ̀lé kù lọ sáré nígbà pàtí mọ̀ ìyá Alì tó kò láyé àìsàn yóò kọ̀ náà láti ó. Tí ó lọ sọ fọ́nà mi pé ìyá mi ti kú, àlẹ́ mi níyà mi ti kú. Ìyá mi, ó ìlú náà tún jẹ́ wà sí gbogbo àwọn tó ń gbogbo agbẹ́sìn yìí ẹ̀rí ẹ̀kùn sí ìyá mi òlẹ́kùn mọ̀mọ́ ẹ̀sìn wa ló jẹ́ ládàbí ọlẹ́kùn ọlọ́yìn ọlẹ́kùn ọlọ́yìn alábìpẹ́ ìyá òní yá ọdẹ̀bí ní ọlọ ọba mọ́jọ ti mọ̀mọ́ yìí ọ̀rọ̀ pọ̀ ọtẹ̀lé sáré rẹ̀ ọtẹ̀lé gbé ọtẹ̀lé ó kódò ó tún fún ẹlẹ́sọ̀ tẹ pé wọ́n tẹ wọ́n tún gbé yàtọ̀ nínú ẹ̀rọ ẹ̀tí máa ń wọ́n bá fi lẹ́rẹ̀ pé kí ló dé tó fi ṣe yẹ àlọ́bì nítorí pẹ́lúkọ nínú ibi tó pọ̀ kọ́mọ́rù yìí fún mi adé sáré àwọn ẹni tó nífẹ̀ẹ́ tó lè rán sáàdù gbónú wàkọ́sìkọ́ sáàdù màá gbónú màá tọ́jẹ́ pé tí ó kú sẹ̀mùmú lè mẹ́là 17,000 màlẹ́kà lẹ́wọ́ bí ìsìnkú ẹ tó ti bẹ́ẹ̀ ó ní ìpàdé ó ní wà fẹ́ fún àwọn ìyàwó mi ó ní wọn mọ̀ gbogbo ọgbà tí ẹ̀rù mi bá wà lé yọ̀ọ̀mọ̀ jẹ́ ìtẹ̀sẹ̀ ọ̀rọ̀ mi tún mọ̀ àtàbárò kátàbárúrákà ọ̀gbọ̀n kan tó jẹ́ tààlẹ́rí ọ̀rọ̀ ìjà sínú ìṣẹ̀lẹ̀ à. lẹ́yìn tẹ́tẹ́ fi lọ bí ẹ̀jẹ̀ wíwò léwò tó léwò tó lé lọ dànù òun gbọ́dọ̀ ìwé ọ̀dà ọ̀dà ipò ó alẹ́kùnrin sọ oṣù òun náà ń tọ́ta àwọn ìgbẹ́lẹ̀ àti tọ́ta. Ìgbàkátọ́ lè ṣe é ṣe. Ibi tí mo pọ̀ sí. Àbàtà lè ṣe a lè ṣe fún fún màkọ́mà àná ọ̀sán àbá àtẹ́kọ̀ tó lórí ìgbàgbọ́ ẹ̀ ànábì ni o ànábì ni o ànábì la lè ṣe fún ọ̀sán àbá àtẹ́kọ̀ náà òun wà fà tó wà wípé ọmọ sí ọ wọ́n gbà tọ́ títọ́ ó bí o ẹ̀ẹ́dẹ́gbọ́n mọ̀ sí o ọ̀sẹ̀ tó ń lé mọ́ o ànábì la fún bí ọ̀sẹ̀ sí arákùnrin yìí agbó ọkàn gbogbo omi tí mo lọ́rọ́ lọ náà ti tó wà sí fẹ́ni tọ́lọ̀ bá ní ọmọ wà sí gbọ́ kò sí tó tó ayọ́ kan kò sí ní fásitì wá ọ̀nà àgbà torí wọ́n lè fi sálọ̀ wá. ìyẹ̀fọ́ náà wà lọ́wọ́ sí mú àtọ̀. ọ̀nà bá ti wọ́n lọ́wọ́ wa wá sí mm-hmm. náà ìyàtọ̀nà. Ẹ̀sùn tó tó àyọ̀ tẹ̀lé sí àdúrà wọn yìí. Báyìí sì mọ̀ á takùn màlìkà. Bọ́lá bọ́lá tó tẹ̀lé ó ní àbúrò àníjọ ọba ní takùn màlìkà ó ti dọba. Tọ́ ọba láyọ̀ ó ti di kíni ó ti dọba. Kódà lọ́wọ́ mú yà kó lára. Àmì ọ̀tún lára lọ́wọ́ ìrànwọ́ àti àti ìtajà ni. Ọba bá mi láyé kó tó lè tí ìwé ẹlẹ́sìn ìrọ̀gbẹ́ fi ìbẹ̀ ìmọ̀ tó kò lọ́wọ́lá nǹkan lẹ́kà dẹ́rù rọ̀hàkìlá kó o má ní ju ẹnu wípé o ní àga sàgbẹ̀dọ́gba tó o ti pàgọ́ ní àbúkọ́ ní tí wọ́n máa wáyé sílẹ̀ ní àwọn máa wáyé tí láwọn máa dẹrù ayé dìgìdì sí sẹ́tọ̀rí pa abẹ́ ẹ̀bù kàláyé náà ni àbúkọ́ ní tí ó bí yọ lọ́wọ́ àwọn tí wọ́n ní ayé lánàá bí àkìmẹ́yà wọ́n mú tí èèyàn bí ń bẹ̀rù wọ́dí àbọ̀ àwọn ọlọ́fẹ́ bí ọ léèrè tó fẹ́ bá ọkọ̀ alápẹ̀jù ní olóyún. àyùrá Níjọ́ táwọn tó lówó yìí pò bẹ́ẹ̀ kí ní ẹni mú kò ọjọ́ òun ta kì í. Bàbá mi tí mo sọ ìtàn wọn ọ̀rọ̀ wọn fún wa lẹ́ẹ̀kan yẹn, nígbà tí wọ́n pò láyé ìyẹ̀wò náà tó bàbá. Àti tí kò tó bá ìdàgbà, tí àwọn akẹ́kọ̀ọ́ mi yàn jẹ́ àwọn mùsùlùmí ẹ̀tùmọ̀dún tó ti ọdẹ ibi tá a lọ sí wọ́n sí wọ́n ọ̀jẹ́ fún bẹ̀rù rí nígbà tẹ̀lé lọ́jọ́ ọ̀jẹ́ ìwé bẹ̀rù kọ́ bẹ́ẹ̀ rẹ̀ ní o kí n fi máa ti lọ sí wọ́n àjẹ́ fún bẹ̀rù. ọjọ́ ẹ̀kọ́ bàbá wa nítorí ibẹ̀ la lọ sí wọ́n sí. kí làwọn á ní wọn ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí àlẹ́ tí wọ́n fi di ẹlòmíì mú tó. àkọ́dá àtù hmm. ìdá máa kún bàbá pàmí pàmí. ọlọ́run ní nínú kọ̀ọ̀rọ̀ ìdàgbìnà ó sì rú fi sẹ̀bí ìlà ayà sọ́tò bákọ́rà 273. الذين أسروا في سبيل الله الذين أرسلوا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض إلحافا لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف للفقراء الذين أرسلوا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلافا وما تنفقوا من خير فإن الله به عليم. wọ́n bá jẹ́ pé ibi táyé ti jẹra lẹ́ni táwa lè kéwòn bá a bá sọ̀rọ̀ ayọ̀ ọkàn tó dùn wọ́n pọ̀ àdé ń sọ̀rọ̀ ayọ́ kan tí ń ṣe kọ̀ náà ká mọ́ sọ̀rọ̀ ìfà ìfà ní kí èèyàn lámòjúgbò bẹ́yìn ọ̀bá lámòjúgbò kò pé káàlẹ̀ òbílẹ̀ ìtọ́jà lọ àmójúgbò lèyàn fi yọ ayọ̀ a sì máa sọ̀rọ̀ ìlénikó níbi ojú gbogbo bàtà abẹ́fẹ́ sọ̀rọ̀ ayọ̀ ọkàn nǹkan mẹ́tẹ̀ táwọn máa tẹ̀léra wọn gbọ́dọ̀ mọ́jọ ọ̀lọ́ èyí tó lè sì kán ní ẹ̀ méjèèjì dáṣọ tí mú òun ní ìfúyà yìí kámẹ́lákà ayé gbogbo àwọn mara wọn ọlọ́run sọ fún wa nínú àyà yìí ó yà àwọn kan nígbà tí wọ́n pín àwọn kankan pé ẹ fáwọn náà pẹ̀ àwọn fúkọ̀rá àwọn aláìní àwọn tó jẹ́ pé ó sì rú bí sabilillah la yastati'una darban fil ard gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ẹ̀rọ wọn lójú ogun ẹ̀sìn àwọn òní kankan wọn àní tí wọ́n lè mú fi yìí tí a lè wúlò sójú ọ̀nà tọ́lọ́ ṣùgbọ́n torí ìfà ti ń bẹ lára wọn nítorí ìkóraró tó bá lọ ní ayé ọkàn a máa jẹ́ fẹ́ni tí ìkó òye kí wọ́n máa pe ẹni tó jẹ́ ayé ọkàn ní ọlọ́rọ̀

àtọ̀kùnlù mẹ́ta bí ó kún jẹ́kalẹ̀ ní ẹmọ rí àwọn sísí tẹ́kù máa wò pé ẹjá padà sí ní ìkọra mú àtẹ́jú ọkàn tó bá jẹ́ àdó ogun bá fẹ́ fún ọwọ́ ìjàdéwò ìkẹ́ ti sílẹ̀ lọ́dọ̀ wa rí wọ́n pàwà bá sí sáwọ́

ṣùgbọ́n tẹ̀yìn ọba ti láyọ̀ ọkàn tí ò ní kọra ní ìkọrẹ ní jẹnu ìwà tó tún burú tọ́jọ́ tó lè jùlọ ní ẹsẹ̀ òun ní kẹyàn mutí ẹ bá ti jẹ́ mutí kò síwà tí ọ̀dà lẹ́yìn máa rẹ̀ lè pa mutí gbogbo tí wọ́n ló ṣe tí ọ̀dà ẹ ń bẹ̀rẹ̀ wá kiri olóṣèlú lọ́wọ́ bá yẹ ẹ̀sùn òṣìṣẹ́ bẹ́ẹ̀ àbálọ́jà tí ń tọ̀lọ́ tí ń sọ ọjà kò sí yọ́ pọ́ńbẹ̀ bẹ́ẹ̀ ní fi àbàtà áwẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ náà ló ń gbọ́wọ́ kò sí rọ́bẹ̀ bẹ́ẹ̀ náà ni àìní ayọ̀ ọkàn tẹ́lú ọkàn bá ti yọ pọ̀ nínú sẹ̀dẹ̀ ayé kò sí tẹ́yìn òrìṣẹ́ kò sí tí òrìṣẹ́ yọ́ jọ lọ́rùn lọ́rẹ̀ náà ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ bá ti yájú ọkàn yóò jẹ ìyẹn lónìí yóò ti lọ pé lẹ́gbẹ̀ẹ́ ìdánikíni lónìí wọ́n ní owó kó yìí ọ̀dọ́ ara tí wá ṣe wá sí fún ìwọ̀nba mo ti ṣe fún wọn tó ń tajà ìwọ̀nba mo ti ṣe fún bàbá wa lọ́fíìsì tẹ̀gbẹ́ ti ní special special kẹ́sì jẹ́ nítorí ọba kọwọ́ bọ̀ kọwọ́ jẹ́ ní owó tó wáyé àbọ̀dọ̀ jẹ́ wà sí báwẹ̀ ìjọba fẹ́ kọwọ́ bọ̀ ti jẹ́ lọ́fíìsì torí gbogbo ẹ̀ official gbogbo ìjọba wọ́n ti sọ di official àwọn ti sọ́dọ̀ lọ sẹ́wọ̀n tó pẹ̀lú àwọn àwọn ti àwọn náà pẹ̀lú ọ̀dà àìdájú ọkà àìyí àwọn púpọ̀ lọ́jà máa kó ní ẹ̀ ṣùgbọ́n wọ́n tún kọ́ lẹ̀ wọ́n tún kọ́ tí wọ́n pàfẹ́ tiẹ̀ agbẹ́rún lọ́pẹ́ ọ́dítọ̀ tí ó yẹ ju ẹ̀ ọ́dà lọ. àwọn kọ́ yóò.

ẹjọ́ gbàṣẹ́ lẹ́yìn ọ̀daràn tí ọ̀bá gbọ́n torí tí ó ti sílẹ̀ kò lè sẹ́kùn sí ọ̀tí tí ó tó lọ ọ̀bá wò dáadáa èyí àti tí ìfẹ́ lọ sọ́dọ̀ ti títí alẹ́ torí wá sí inú àwọn wá sí lé. ìyàsẹ́dú ìyá inú agíníyà mi ẹ̀ta kúfin. àìláyọ̀ ọ̀tàn ló ń rí báwọn náà tó ń tajà tó ń rajà. ẹgbẹ́ tí ó ń tẹ pọ́ lónìí kọ̀sá yọ ọkàn kọ̀sá tí ọba tí ọba ti láyé ọkàn ẹ̀ lè bá àánú mọ́lẹ̀ nítorí wọn lọ tọ́bi kì í pọ̀ ẹ̀ lè rí àánú lọ́dọ̀ torí yọ ọkàn fẹ́ ìtì bẹ lọ́dọ̀ ọ̀gá mi kó di tiẹ̀ débi tí ó tẹ̀ wá lọ́rùn pẹ́ títọ̀ dọ̀ tiẹ̀ ọgbọ́n rẹ̀ yọ sọ fún ọgbọ́n àìwẹ́rọ̀ ní ìtẹ́ ìjàmbá sẹ́mọ̀lòmí ìjàmbá ẹlòmí ọlọ́láwọn ẹ̀wọ̀n yìí tọ́rọsìkò tí ọlọ́run ní kí máa kí n sáré jùlọ ṣùgbọ́n èrò ní sáré jàsìkò lọ ó sáré tó bó tẹ̀ jẹ́ pé mo fẹ́ ní ìgbìmọ̀ ẹsẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ ayọ̀ká ṣùgbọ́n ẹni yìí táwí ọlọ́dẹ kò sí wá ní àǹfààní asọ́jú ẹ̀dá àdẹ́bùwà Muhammad ó ní túbà ní mọ̀lúkútìyà ilẹ̀ Islam gbogbo ẹjọ́ bá bára rẹ̀ ní kúbi abára rẹ̀ ní àdẹ́bù ní kúkú fà tí èèyàn bára ẹ̀ ní Islam torí pé ní Islam ni wọ́n ti yọ ọrí ayé ọkàn kò sínú ẹ̀sìn ní kò sí ìlú òbí owó ṣe pé kí n sọ̀rọ̀ ẹ̀sìn ní tara ti agbọ́n tó rán tara ti agbọ́n ó tó ṣe kí ni ó tó rán lóbi táàpù ti àwọn ẹ̀sìn ní ìlú àwọn àyàsí ẹ̀fún ẹ̀lẹ̀ pẹ̀lú tí wọ́n tara ti agbọ́n tó rán àdébì ní gbogbo ẹnu ọlọ́run bá tọ́ túbà ní mẹ́nu ó ilẹ̀ ìsìlámù yìí ìsìlámù ló ní ẹrú ọkàn kò sínú ẹ̀sìn mi ẹbá wọn náà lábẹ́ ẹjọ́ tàbí lójú mi ti kalẹ̀ ẹbí gbogbo ẹgbẹ́ ẹ̀rọ bá gbẹ̀ lọ́rùn tí mùsùlùmí ti mẹ́ ẹbá kọ́ lọ́rọ̀ wọn náà àwọn ni kò sínú sáà àwọn kọ́ àní gbogbo ètekéte ọ̀nà ìjàmbá àwọn kọ́ kò sínú sáà Adábi nígbò fún ọgbọ̀ jẹ́ parí àdísùn ká máa lọ. Ó nígbò fún nípa ní tọ́lọ̀ ń bá tọ́ sójú ọ̀nà ìsìláàmù yìí. Tọ́bára rẹ̀ ní ìsìláàmù. Ó di yà lẹ́yìn ìsìláàmù. Àwọn ìlànà ìsìláàmù. Wà káàna àìṣùwú kàfàfà. Tọ́lọ̀ sì ní kíjẹ̀mù jazakumullahu khairan ọlọ́run sẹ́rẹ̀sẹ̀ wọ́n ti fún mi sí pé lórí ìsíwájú díẹ̀ sí wàmí máa tọ́lẹ̀ ní ṣàbà wà sí ha wàkánà àìṣòwò kàbàbà tọ́lọ̀ ní tí ń jẹ tó ní jẹ tó tó ọ̀ ó ti tó òyìnbó kó fún ọ wàkánà anábìnrin tó kù ní ìyá ìwọ̀n kan

ó ní kọ́ jẹ́ kí ni kọ́ jẹ́ alásàjẹ́ àsàjẹ́ ẹni tí èsì oúnjẹ tó ní ẹmọjẹ tó ní ògùn tó bá ti di jíjẹ ọkùnrin kan bẹ ládùúgbò ní ó kọ́ tó sọ̀rọ̀ ẹni jẹ gbogbo ẹ̀ àmọ́ ló dà ọba lè fi inú wa pẹ̀lú ẹ̀rọ àbíyá ti tí ń tẹ́lẹ̀ àti sàrẹ̀ ó lè gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ti jẹ́ àrẹ́bì ní wà bó rẹ̀ rà kún wàrà jẹ́ alásàjẹ mọ̀rúntọ́ máa jẹ mọ̀rúntọ́ máa pè dúkìá èyí tí ẹ bá ń ṣe fẹ́ràn dúkìá máa pè ní dúkìá ó nítorí wípé tọ́ bá lè jẹ́ alásàjẹ tákùn àbàdàn náà tí wọ́n bá ní wọ́n pe olùsìn ọlọ́run tòótọ́ wá alásàyè ìlà òun ló fi ń sin ọlọ́run jù ẹni tí èsì jẹ tó rí òun ni abadan kìí ṣe torí pé yòókù ọmọ sáásí tí ń jẹ tó kìí ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ẹni tó jẹ́ sí wípé àṣàjẹ́ ni eléyìí halálù ilé haramu haramu ìgbọ̀dọ̀ jẹ́ halálù máa bọ̀ ẹlẹ́sìn ọlọ́ tó tọ́ tẹ́mi òwúra àbí kí òwúra rẹ̀ kódà ìjọba ìgbé ìyẹn bá ń ṣe bàbá mi ló tàn ọlọ́run

kí ní àwọn èèyàn lónìí wọn ń dáwọn èèyàn fi ń lónìí ọba jẹ gbogbo ẹ̀kọ́ta ọ lọ sáájì gan ọba tàwáàfù ẹlòmí àmà tàwáàfù sẹ́fúntì máa àti jẹ adébìkọ tàwáàfù sẹ́fúntì méje wà jẹ́ ó ti jẹ́ púpẹ́ yìí méje náà lànà bí i ṣe àṣetí ìbánu onígbà bá fi agba alágbẹ̀dì ojú olómi tán náà dàrá púpọ̀ máa láàyè ọ̀nà lọ́sájì ọlọ́wọ́ sì lè torí ẹ̀kọ́ dárí àlámùjọ jẹjọ torí pé májèmú kan tún bẹ tó lé kún ẹ̀sẹ̀ kan ní nǹkan kọ́dà pọ̀ mọ́tì yìí gbogbo eze ló kù lórí mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rẹ̀ ọ̀rẹ́ mọ́jẹ̀mú ṣùgbọ́n mọ́jẹ̀mú tó kú tiẹ̀ tó bá jẹ́ nǹkan ní nǹkan lọ fẹ́ túbà rẹ̀ wọ́n ìṣe mọ́ nǹkan nígbà bá tó dá padà sí ibi tó ti mú lọ́lọ́wọ́ tó dára jù. ṣẹ́ni pé èyí bàbá ìtàn ara sáwọ́dá sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ṣẹ́ni pé ìwọ̀ kó rẹ̀ gbogbo ti níbo àjábọ́lé àjábọ́lé ọlọ́jọ́ náà ń farun anábìnrin tó ọba lè jẹ́ lásàjẹ́ fẹ̀kún àbàdànà ìwọlá pẹ̀lú olùsí ọlọ́run tòótọ́ wọ́n kún kọ́nà anábìnrin tó fi kún fún àbúrẹ́dà ní bá sọ̀rọ̀ ó ní jẹ́ ẹni tó yàgò ọkàn gbogbo tá a bá ṣe fún ọ tútù ọ jọ ti ọlọ́run takó aṣkara nas tí wọ́n bá ní wọ́n lọ mọ́ wọ́n lọ mú ẹni tó mọ pé wá ẹni tó yẹ lọ kàn ẹni tí ń jẹ gbogbo ẹ ọba ń ṣe bá one million kọ́ ọmọ ní ṣe àyàká alhamdulilayi tó bá ti jẹ́ lórí dúkìá onídúkìá ni ọlọ́run ìmọ̀ pẹ́ ọ̀sẹ̀ tí èsì ṣùgbọ́n ní tí ò ní kankan tó mú omi tó mú omi yó kódà bí ò tí ì pẹ́lá abdullahi tí ò torí ẹ̀ lọ wọ ẹni tí omi tí ì ṣe ìfọ ẹnu tí ẹnu omi ẹ̀ ti mú tó tẹ lọ́rùn òun dúpẹ́ lọ́dọ̀ òun lọ́lọ́pẹ́ wàhíbà ìnáàsì máa tó hìbò ìnáàsì àdábì ò tí ìdáká fún àbórira ó ní máa fẹ́ fẹ́lì kejì dèdè ohun tó nífẹ̀ẹ́ fún ara rẹ̀ tọ́ bá lè ṣe bẹ́ẹ̀ tákùn mọ̀mìnà ìwọ gára ìpè ní olùgbàgbọ́ tọ́ bá nífẹ̀ẹ́ èyí náà ní òsì fún ẹni tọ́ lásìkò ní agbára torí tó ní ṣe nìkan tó ń da dúkìá rẹ̀ mọ́ dúkìá ọ yẹ kó o rò wípé tí wọ́n bá ṣe sí wọn náà àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ fún ọmọ nìkejì ìtumọ̀ sí ìjọfẹ́fẹ́ ilé tí onílé iṣẹ́ tí ó fi ọ́ síbẹ̀ fún ọmọ báwọn ṣiṣẹ́ tó kó gbogbo dúkìá dúkìá tó dojú sẹ́rẹ̀ rù kí lọ́rẹ̀ ó bá sì wọ lónílé iṣẹ́ bẹ́ẹ̀ tí ó dojú ẹ̀rù kó o ló ṣe láyé tó lóhùn òun bí ìjà ara ẹni ọ̀rọ̀ lórí kí lórí kú tó ń kíá àlẹ́bí ní nífẹ̀ẹ́ fún ọmọ ti kéjì dèédé orún tó ṣe kí tó fẹ́ fún ara rẹ̀ nítorí ọ̀fẹ́ wọ́n ṣe fún ọyẹ ìwọ́n náà máa ṣe fún yẹn ìtúbọ̀ ọ̀fẹ́ wọ́n ṣe fún ọ má ṣe fún ọmọ ti kéjì tó ọba ti ń ṣe òtí ìgbàgbọ́ èdè mú anábì ò dake, ìdákẹ́ wa asin jìwára mẹ́jàwà gbogbo ẹni tọ́lọ̀ ń bá pè lálàdúgbò ẹ alábàṣiṣẹ́pọ̀ ẹ ẹ̀lẹ́jọ ń sọ síra ní yájú ọkàn àwọn nìkan náà máa rajẹ́ ọba wa ń sáré kiri àyájú ọkàn ní ìtọ́lọ̀ ń bá pè lásìkò ìdí ẹ kò ní lọ sọ́dọ̀ ìlú yájú ọkàn ṣe dáadáa sẹ́ni tọ́lọ́jọ́ oyé papọ̀ tó wà lágbẹ̀ kápọ̀ mùsùlùmá ìgbà láàtò yóò lọ ní mùsùlùmí tó ọ̀bá ti ṣe dáadáa sáládùúgbò ẹsẹ mùsùlùmí aládùúgbò onírúkú omi tí prọm tí kàálẹ̀ nínú ilé wa ládùúgbò wa local government ìjọba ìpínlẹ̀ national gbogbo ẹ̀ náà ní jálájọ sí bí wọ́n ṣe ń jẹ tó ilé ẹgbọ́dọ̀ ronú wípánù kan bẹ tí wọ́n sí kíni tí wọ́n ní ọgbọ́dọ̀ sí dáadáa sálájú pé wọ́n mọ̀ wá débi wípé tó ọba ń dáná tó ń dáná tó rí wípé òun mú ọmọ ẹ̀rẹ́ yìí tí bá ń jáde àwọn ọlọ́dúnkò tí ó bẹ wọ́n lè wọ́n rí wọ́n ẹ̀jẹ̀ tí ó fún àwọn àti òun ọmọ ẹ̀jẹ̀ tí ó fi máa jẹ òfúyó pé òun ọ̀rẹ́ ìyẹn ló sọ́kùn òun ọ̀rẹ́ òun nítorí tọ́gbọ́n bukálùkù náà lọ fún jáde òun ọ̀bẹ̀ làgbọ́ báyìí tí ó fi máa sáàkù fún wọn ló fún ọládùúgbò rẹ̀ tó gbé ya nípọ̀ tí ẹ pa wọ́n jẹ́ kó rẹ̀ ọ̀dá torí tí bá ti ń jáde tí wọ́n fi wọ́ táwọn ọmọ ẹ̀ fi wọ́ sí àwùsù bàbá ṣé bàbá lánàá sí ní ibi àwọn bàbá kan ni wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn wọn tí wọ́n rìn àti ìrọ̀lá tó táyé wá ìrọ̀gbọ́dọ̀ gbàdọ̀ olúwa báyìí wáyé wọ́n torí jẹ́ máa fi wí wọ́n fi wọ́ sàrúsù fún bàbá kan ìsàládùgbò rere òde kódà wọ́n bọ́ ọwọ́ débi wípé tó o bá ń bọ̀ láti ibi kan ó yọra búrẹ́dì lọ ó sì rí pé kò tó há tó fi wá ládùúgbò rẹ̀ pẹ̀lú ọ̀yà alábàbí máa jẹ́ mọ́bẹ̀ mọ́jà ládùúgbò ọmọ kan ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹwà àti bábílò nìkan lẹ́yìn ọjọ́ yà sọ́nù báyìí wọ́n á mọ́fà àwọn olówó lè mà kọ́mọ́jẹ́ bàmíjẹ́ fáwọn tí ò ní jẹ alábìnrin sí dáadáa sáwọn tẹ́ ẹjọ́ gbé tákùn mùsùlùmá wà á kiri tẹ́hẹ̀k alábìnrin ọ̀rọ̀ àmà rẹ̀ ní mọ́mọ́ mọ́jẹ́ kẹrin rírìn rí ọmọ akọ́ kí ló dé fàyínà kásìlátà dọ́kítì tòmí tòlọ́kọ́ anábìlí bẹ́ẹ̀ni bá ti pọ̀ jù ọkọ̀ ọmọ ọkọ̀ ọmọ ọkàn bá sì ti kú kò sì ti ń dára mọ́ ọkàn náà ní omi lára tàbí para ní dára anábì fẹ́ràn ìwájú ọkàn yìí fáwọn sàábì rẹ̀ sallallahu alaihi wasallam ọdẹ̀ máa fi bá wọn lò ó sì wà lọ́dọ̀ anábì tá a bá àyè òsímánì ìyàwó Aisha ó ní oṣù ìlétẹ́sù méjì máa ń lé lérí ara wọn tó jẹ́ pé ẹlẹ́kẹta àwọn ò ní bí nǹkan kankan náà nínú ìyá rẹ̀ táwọn ò lè rí táwọn sí táwọn ọwà táwọn ó sẹ́tì fíìmù yóò ti rọ̀sùn nínú ìwáyà ẹni wá wọ́n sọ pé fíìmù báyìí ti rọ̀sùn ilé mélòó lánàbì ni tí a ń fi lo rúra níbi báyìí ipò yóò tí lọ́sọ̀sọ̀ ilé kan náà lánàbì ni ṣùgbọ́n yàrá àwọn ìyàwó ìṣẹ̀yọ̀ èyí ò tún jẹ́ kọ̀ọ̀kan fún wọn tó níyàwó méjì pé ẹni kó o lè sọmọ́ ọgbọ́pẹ̀ ẹ̀sìn òfin ẹ̀sìn ní pé dandan àyàwó rẹ̀ méjì gbọ́dọ̀ máa jẹun pọ̀ tó bá bá ní otí ẹnu tó bá bẹ́ẹ̀ tó ní otí ẹnu ẹni tó máa jẹun pọ̀ tí ọ̀bá bẹ́ẹ̀ tó lé rẹ mú olùsọ́fà ìyàwó ẹ̀ká lùkọ́ máa dá ìlànà tó bá mọ̀ pé ló ń bó ń lé ti ẹ̀tù fẹ́ pé èròjà tí láwùjọ jọ pọ́n ní ọ̀nà ọ̀bẹ ìsọ̀sọ́ pé lọ́wọ́ wọ́n sájọ máa jẹ papọ̀ lábá jẹ pọ̀ lọ́dà bí sínú alẹ́ ìlànà olùkọ́ ti jẹ ilé àlọ́bìnrin lẹ́nu fífi ní ìjọ àwọn onírí kẹ̀kẹ́ táwọn ọjẹ́ wọ́n wá bá ń ṣàlérè pé kílẹ̀ ẹjẹ́ orí táwọn máa ń jẹ ní aṣíwádà ní ìkàlùkù méjì láwọn máa ń lò kí ni ìkàlùkù méjì náà àdìmáàrún wàtàmù àwọn kan jẹ èso mọ́kà ìlàwọ̀ òwe táwọn máa ń jẹ ní bọ́lá ọba báyìí sí bẹ́ẹ̀ ní ọba yàgò ọkàn dáadáa ọba ìlà fi máa sọ̀tọ̀ ọ̀kan náà sáájú wa Ibrahim ibn Adham bàbá yìí kò ní kaná kò ní kaná ṣùgbọ́n lẹ́nu ọkàn ọlọ́run ẹ̀ ṣe lóhùn sí bánà bí sì sọ inú ayé ọkàn tiẹ̀ tí ọ̀dà burúkú pọ̀ mọ́ sápà ọ̀nà mẹ́ta lọ́dún kan báwọn àlùfáà wá sí sọ fún wa ọlọ́run bá ní kẹwọn wọ́n ní kò ní mẹ́ta ọ̀darí bọ̀ ìgbà tí ọmọ mi sẹ ọmọ darí ọ wọ́n mú kankan délé kò sí ní kankan ó ní olówó àti ra èso mọ́kàlá ló lè mú ìgbà tó délé wọ́n ti dìbò òtú nígbà tí ó tún tí ó ó wípé èso tí wọ́n dì fóònù kan

ọmọ wa sọ̀rọ̀ yìí bàbá tó jẹ́ pé bá ti sọ̀rọ̀ ẹ̀ kò ní ìkẹta kọfẹ́ bọ́ ẹ̀wà náà ti ya sí táwọn èèyàn fi àgbà alágbà tí wọ́n máa ń sọ tí wọ́n máa ń yẹ láti máa lọ. òun lọ́wọ́ mú tí a bá jẹun lẹ́ni tá táwọn oníbẹ̀rẹ̀ bá gbé bẹ́ẹ̀rẹ̀ yẹ tí wọ́n tẹ tí wọ́n tẹ tí wọ́n tà tán ètò bá fẹ́ da owó rẹ̀ òníyàn gbàdọ̀ ní ọgbàdọ̀ ló kù lọ ní oúnjẹ ti ìbùrọ̀ ní òkú nàájà ọ̀la ló wá mú àlàwé èso mẹ́ta ló torí ẹ̀kún ní ìṣẹ̀padà mẹ́ta ló fẹ́ tó ẹlòmíì ti gbọ́ lọ́dọ̀ ti tó tí ó lẹ́yìn tó tún máa ju àgbà aláìmọ̀ lórí olóògbìmọ̀ ṣùgbọ́n tó tún bẹ́ẹ̀ àwọn gangan tó léwu ní jàmbá ìbọ̀rọ̀yìn kò dáa jẹun ọwọ́ aṣọ tó nìkan ó lè yàn kan làwa. lọ́nà ìṣù láwọn àlùmọ́bì. ó ní sẹ̀mí táwa ṣe ìṣẹ̀mí tí kì í rú tó láyọ̀ tẹ̀lé ó ní táwọn ọba aláyé tí wọ́n bá ní ìgbádùn táwa ń dá pẹ̀lú ẹ̀mú bẹ́ẹ̀rù ti jẹun ó ní wọ́n máa mú ìbọn wá wa kìí tí wọ́n bẹ̀rẹ̀ pa wá láti ṣe kéta ìbádọ̀ wáyé ìbádọ̀ ti di ẹ̀mú bẹ́ẹ̀rù ṣùgbọ́n látara ní ọkàn oríra rẹ̀ wọ́n gbádùn tó ọba àlàyé lọ ìdá máa ń kúta ọ̀dá pọ́lì wọ́n á sọ̀rọ̀ máa dínkù dùnìyá wọ́n á sọ̀rọ̀ máa ti wà ní ìṣẹ̀lẹ̀ ayé yẹn àti ilẹ̀ àkọ́bá ayé gbogbo ìfẹ́ àwọn tí wọ́n ní tọ́yẹ káwọn omi wọ́n máa ń sọ̀tọ̀ bàbá tó bí ìmáàmù Abu Hanifa nínú àwọn tọ́yẹ lọ́pẹ̀lú tí wọ́n ò jẹ tí wọ́n jẹ gbogbo ẹ̀ sọ́jẹ́ pé àláàlì òní wọ́n jẹ nígbà tí bàbá ni wọ́n fẹ́ ìyá ìyá tó bí ìmáàmù Abu Hanifa ariwọ́nkàn àti ìráyífà àtàsàdé fẹ́yà lè fẹ́yà ọlọ́run ọgbọ́n kó ní pẹ̀lú pa bàbá yìí wá rí èso omi kan lẹ́lẹ̀ tó ti rẹ̀ lẹ̀ ọba mẹ́yọ kan bẹ̀ lọ dúlàjì ah, èso omi tí nílẹ̀ tí mẹ́ni tó tí ń dà ní ó ní jẹ́ yìí bó ti dẹrù ní òmìtí ọ̀jẹ̀ mọ́ nígbà ọjọ́ níláàjì bẹ́ẹ̀ sì nínú ṣẹ̀ríà Islam tó bá jẹ́ pé bí ń pààyàn wà mẹ́rin túrà tó jẹ́ pé bí lọ pààyàn níbẹ̀ tó bá rí èso bí ilẹ̀ tó rẹ̀ ilẹ̀ tó jẹ́ nínú ṣẹ̀ríà olùkọ́ bá mú níwájú adájọ́ ṣẹ̀ríà èso yìí àdájọ́ yìí nígbà tó lọ rẹ̀ pé wọ́n bá ní àbúrò rẹ̀ ọ̀bá bọ̀rọ̀ rẹ̀ ó ti sàkọ́ ayé dúdú tọ́ba jẹ́ púpọ̀ mẹ́ táàbà tó lápẹ̀ táàbà tó tún mọ́ ọ̀rá tó ń pọ̀ sọ́lẹ̀ àdájọsẹ̀ náà ó fi èrè fún ọlọ́pàá lórí ṣùgbọ́n wọn tí wọ́n lásàjẹ́ tẹ́lú ọkàn bẹ́ fún òye tó fẹ́ jẹ́ lẹ́wọ̀n ìwé ni bàbá yìí ọba pariwo pé táwọn ọkọ táwọn ọkọ ọgbọ́tẹ́lì kadà lóhùn tó yá sí pé èmi gbọ́dọ̀ èmi ni agbásẹ́sẹ́ mú ọkọ yìí kí lẹ́ẹ̀mí ẹ̀yẹ tó lọ́wọ́ sí ó ní wọ́n mú ẹ̀sùn kan lábẹ́ ihe yìí mo ti wá jẹ́ nílẹ̀dì tó mọ̀ pé kí mo lóko èmi lọ́pàá mi délẹ̀ ẹmú mi dé wájú ẹni tó ní oko yìí kí n fi gbà yé tí jẹ́ bí ọba fún mi tó kú kí n ti nígbà tí wọ́n mú níwájú bàbá tó lọ́pọ̀ bàbá ní kí ló pé wá ó lè mìí mo ní kẹ́rù mi wá sọ́dọ̀ yìí mọ́ jẹ́ èso yìí kúlàjì nínú oko yìí ìsìgbàyọ̀dá olùmú ni wá gbàyọ̀dá bàbá tó lọ́pọ̀ ní torí ìlàjì èso tó rẹ lójú wá ní kiri onítorí bẹ́ẹ̀ ni àwọn oníyọ̀ láfọ̀ ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mọ́ bàbá àgbẹ̀ bàbá ànífà ní kiri mọ́jẹ̀mọ́ rẹ̀ onu ní májẹ̀mú tó bá ń bẹ̀rù pé bí báyọ̀ ọ̀dà fọ́ mo ní ọmọbìnrin kan ọ̀sẹ̀ tó ọlọ́ lè fẹ́ ìbò lè fò sílẹ̀ wọ́n lè fọ́ nù bàbá ìwọ́n bàbá àlùfà ní èyí mọ̀dà àwọn owó lọ apàdé yìí nígbà mo ti ń tẹ́lẹ̀ èyí níbẹ̀ bàbá ti dé fẹ́ ó ní gbọ́ bọ́yàwó tó afẹ́fẹ́ òkú ìfọ́fọ́ oníṣọ́rọ́ ọmọ tí fífọ́ àmìyà ọfọdúdú òkú náà etí ẹ̀kí ọ̀gbọ́n ó tó bẹ́gbó ó ní kódà yáyá kọ̀nọ̀rọ̀ sọ mẹ́kàdà ní ibi ọlọ́dọ̀kọ̀ síbẹ̀ lọ́tọ̀ síbẹ̀ ló ti yà ìyàwó ó ní kódà wà yíyà gbogbo ha máa tàkó tí a bá lè yẹ kúrẹ́wà láyé tọ́kùnrin kò ní èwo bí ó wà ọ̀sẹ̀ tó kúrẹ́wà tó. Ah, bàbá mi máa bá àdúrà ní iná lè láàrin ìjẹ́lá àti sùúrù dáná àṣepọ́lọ́ ìdáná ọ̀rọ̀ àti wá fún afọ́jú tí ẹ̀ tán bàbá ìwò bàbá ìdí ń fẹ́ ó ní sẹ́kùn bọ́lá ti fẹ́ ẹ̀yìn ọ̀dà ìdá àti èso ó ní ẹ̀kọ́ àti fẹ́ bàbá ìlú sọ oṣù ló dá ó ní mo rò ó ní tí mo fi rò pé fẹ́ ni wípé àtúntú tó fọ́ àti títọ́ di àti àìlẹ́ èrí rẹ̀ ìkẹ́nu méjì ni nínú kọ́kú sáájú ni nígbà ọba ti kú ìdílé sí lọ nínú kẹ́nu ó sì kú sáájú ẹ̀ ní ọba ti lọ ìlú ìlànà ti kú ẹ̀rọ àdìtí wá ẹ̀rọ

bọ́ọ̀bá mẹ́yàwó tí bàbá bá ti yọ̀nda lọ́rùn mo ti dọ́kọ̀ ìyàwó náà ló ó ní sọ orí yàrá tó wò yìí ibẹ̀ ìyàwó ẹ̀ tọ̀ fẹ́fẹ́ wa wọlé ọmọ wọ́n ti pé yunifásitì ló wà ní ìwọ́n lọ́dọ̀ lọ ó salamu alaikum ọgbọ́nu létí ẹjọ́ wà mẹ́gbẹ́ wà alaikum ah, ah. bàbá ìmọ̀ máa bá ní wà kò pé sọ́wọ́ òṣìlẹ̀ ọlọ́tùkù ọtùkù gẹ̀rọ náà ṣẹbí ọ̀sọ̀rọ̀ wọ́n lè pẹ̀lú ìtìmẹ́ wọ́n jẹ́ pé ẹni títò ọwọ́ àlọ́jọ́ wọ́n jẹ́ pé ẹni tí ó tẹ́ ilẹ̀kùn tí ó sì láì ìmọ́lẹ̀ ẹgbẹ̀kùn sí lọ́mọ́ rẹ̀ ìmọ́lẹ̀ ẹwà rẹ̀ ọ̀fẹ́ ilẹ̀ ìgbàgbogbo rẹ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ àti ìfàwọ̀ rẹ̀ sọ́wọ́ sí yàrá wọ̀ rẹ̀ ẹni tí ó fi ń wà bá okùn rẹ̀ wà eléyìí bọ́lá lọ̀bá tó lè ṣe ṣúdù lásán fún kámọ́tò di orísìí náà sàlámù alẹ́kùn ó tún dá sàlámù kódù kan wọ́n ní òníran ọwá súnmọ́ ọ̀nàwọ́ sí ní ojú àti oúnkìbọ̀ rẹ̀ fásì pé à ẹ̀kọ́bọ̀ lónìí kan bàbá mọ́bà àgbà nígbà ní ojú tó gẹ̀ẹ́ láì táà bá wà nǹkan mí ó sì fẹ́ ta owó ọ̀pọ̀lọ̀ tó pẹ́lá rí wọn òun sí ìwé bí ó ti wọ́n ta ó sì lè

ìtumọ̀ ẹni pé ńgbà ti bí kò fojú ẹ̀rọ òfò rí àwọn alágbókò ní ẹgbà tó bẹ̀rẹ̀ Awa ọwọ́ wọn náà láàrín àwáyé táwọn owó rárá ìwò àwáyé àti bàbá àti ìyá àti ìgbẹ́jọ́pọ̀ àbáwọ̀ níbi tí àwọn ọkùnrin bá ti ń practice àjọṣepọ̀ láàrín ọkùnrin bàbá gbogbo wọn tó wò ọ̀pọ̀lọpọ̀ aburú tó ní lọ́pọ̀lọpọ̀ ọ̀nà láàrin ẹ̀gbọ́n àtàkùn lọ́pọ̀lọpọ̀ ti ṣẹlẹ̀ torí tẹ́ẹ̀rẹ̀ àwálé tí wọ́n wò tẹ́lẹ̀ bá sílé wọn ló pàtìsẹ̀ wọ́n pàtìsẹ̀ tẹ́lẹ̀ ti gbọ́ ẹ̀rọ ọlọ́run àwọn ọmọ tó gba àwọn ìlú ọ̀gá tó sọ ti àná bàbá tó mọ sáré sọ bọ́ ọ̀pá ní adẹ́kọ̀ọ́rọ́ lẹ́nu ìjọ wọ́n ní sọ̀rọ̀ ní sẹ́sì tẹ́sí wọn sọ̀rọ̀ ní yóò rẹ̀ oṣù tó wọ́n sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ wọn náà ń bọ̀ wọn náà ọ̀sùn aláwọ̀ wúrẹ̀ sáwọ̀ ọjọ́ sì wù. àwọn náà lọ wọ́n ní wọ́n sì fi bọ́ wọ́n ṣe iná wọ́n wọ́n wọ́n ìdánwò dáná àbẹ̀wò wọ́n gbẹ́rú àrùwò tí lọ, bá sọ̀dọ̀ lára òní gbọ́dọ̀ yàrá. Àbí ní yàrá? mo dédé ẹnìkan mo ti náà ti ránà bá ti sọ̀tọ̀ kan ní báyìí. àmì ẹrù bí máa ṣe bá ọmọ àwọn bàbá ta ọmọ mo ní ilé ọmọ tó ti kiri mo ha àdó gbogbo ni o bá bá yóò máa lọ. bàbá yìí ni tó fi pè é afọ́jú ni wípé kò fojú àti tí tó ń pè é kò fi tí èkó pọ̀ púpọ̀ ní àwọn tó ń pè é kọ̀ lọ bí tí ọ̀dá rí ibi tó ń bá bí sí tọ́dá náà lè mẹ́jọ kò sí nípa ọlọ́run ti wá kí ọmọ ìwọ̀n tí wọ́n mú wípé irú ẹni ìwọ ló lè jọkọ̀ mẹ́ tí ò ní gba iṣẹ́ yìí jẹ́ gbọ́sẹ́ tí wọ́n ń wò lára ọmọ rẹ tó bí fọmọ rẹ lọ́kọ̀ o ní sẹ́ẹ̀sì wò lára ọmọ rẹ kó ọmọ wípé wẹ́nu wo náà bá nínú ẹ̀sìn níbi ọjọ́ níbi ayé lòun wò àwọn òṣèré kàlùkì àwọn ọmọ olùkọ́ wọn wò pé ta ni yóò jẹ ọkọ rẹ yìí tí wọ́n jẹ bára wọn nínú ẹ̀sìn kó tún wà tí ó lè fún lẹ́tọ̀ọ́ ẹ̀rù nígbà mo wá ní wọ́tọ́ ọmọ ẹ̀tọ́ ọlọ́run fún tó láyé lẹ́gbọ́n tá a bá fún ọ níyàwó ọmọ ẹ̀tọ́ ìyàwó ẹgbẹ́ mẹ́tọ́ ọlọ́run débi tó ọmọ ní bá a bá fún ìyàwó lọ́mẹ̀tọ́ ní bó ṣe fẹ́yàwó látara àwọn ọkàn àtàsàyé ó jẹ́ máa sọ bá gbogbo àtàbá fẹ́ sọ̀rọ̀ ayọ̀ ọkàn á sọ̀rọ̀ àsàyé ọlọ́run sì kẹ́ bàbá àìmọ́ mà kú àlefa yìí lẹ́kùfọ́dá bí bàbá ẹ̀sẹ̀ bàbá eléṣòó di àná lórí mọ́ bàbá ẹ̀fà ìmọ̀ bàbá nípa àti bàbá ẹ̀ náà lórí torí àsìkò tí òní mo fẹ́ fún láì sílẹ̀ fún ọmọ ìyá mi ó ní níjọ́ kan ìmọ̀ bàbá nípa ọmọ bàbá ẹ̀ lẹ́sọ̀ òkúta àsọ̀tẹ̀ lọ́sọ fáwọn ọmọ kéwù àsàjẹ́nu ọlọ́run ọmọ kéwù látòní lọ tọ́sẹ̀ kéye pé ẹ má lọ jà ẹran wá sí ilé àwọn làbọ̀ àwọn aṣẹ́nu ti ṣe ẹran jíjẹ lára àwọn olùrà wọn ò sí lára olùsùnfẹ́ ń ṣe mọ kọjá bọ̀ yìí

oníkó bá tán wá ìmọ̀lẹ̀ tó kú lẹ̀ ìwọ́n máa bá nípa pẹ̀lú ọmọ nàlá fún un ilé orí àtẹ́sì máa wá torí máa pọ̀ ọlọ́run ṣàánú wa ọlọ́run ọlọ́run máa ń dàrú ọlọ́run ṣe bẹ̀rẹ̀ wọ̀nyá bá òkú làmúsítàmì ìwà rọ́ọ̀mì àmì. wákàtí bàbú wa náà tí ọ̀rùn bí sáfù yìí wáyà bá òkúrò làmú tàbí ìwà rọrí. wọ́n lọ máa ń darí ẹ̀dá sí ìtọ́jà nínú wa. ìwọ́n lọ máa ń darí ẹ̀dá sí ìtọ́jà nínú wa ọlọ́wọ́ àbíọ́ mọ́sálẹ́ ìdarí wa sí ìtọ́jà nínú wa. àmín.